تكذفوا لا بالشذوذ فإننا سرنا على نهج القوم لمحمد سرنا على نهج القوم لمحمد وبقول من شرع شريعة نسناه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

إن الله كان عليكم ركيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا لكم آمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الكلام كلام الله وخير الأدوي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته. barakatu. Adá ọpẹ́ fún ọlọ́run ọba. Ọlọ́run ọba tó ṣe yí pé òun náà ni ó ní ọpẹ́ àwọn ọpẹ́ tí ó jẹ́ dandan fún wa tí a gbọ́dọ̀ má máa dú alákọ̀ọ́kọ́ níbẹ̀ òun náà ni pé ọlọ́run bá ṣe èmi àti ẹ̀yin ní mùsùlùmí ìjẹ́ mùsùlùmí yìí òun náà ni oore tó ga jù gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ àwọn àfẹ́sìn gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa ọlọ́run wá ka èmi àti ẹ̀yin má ara ẹni tí ọlọ́run ọba ṣe oore tó ga jù náà fún ìdẹ̀kùn náà kí ọlọ́run kí ó má gbà ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa àbẹ̀lọ́run bí àwọn tó ṣáájú lọ bí wọ́n ti ń bẹ lọ́run pé tàwa fana muslimin wa alihikna bisolihin wọ́n bẹ lọ́run pé kọ́lọ́run bó pa àwọn ní mùsùlùmí kó pa àwọn pọ̀ pẹ̀lú àwọn ẹni re kọ́lọ́run kó pa àwa náà ní mùsùlùmí kọ́lọ́run kó pa àwa náà pọ̀ pẹ̀lú àwọn ẹni re ìdẹ̀kùn ẹlẹ́ẹ̀kejì tí a gbọ́dọ̀ má dúpẹ́ rẹ̀ òun náà ni nimatul hayat ìdẹ̀kùn wípé à ń sẹ̀mí lórílẹ̀ ayé tá a bá ti kúrò ń bẹ̀ kò sí nǹkan tá a tún fẹ́ ṣe ní àlékún ẹ̀sìn mọ́ ìyẹn tó yẹ ká lè jókòó báyìí kó pé a tún fẹ́ gbọ́rọ̀ ọlọ́run tá a tún fẹ́ fi lékún ní kíwèé iṣẹ́ rẹ̀ wó lè bá a kún ìṣẹ̀mí tá à ń ṣẹ̀mí lórílẹ̀ ayé òun ló ṣe sábàbí ẹ̀ adúpẹ́ fọlọ́run ọba lórí ìṣẹ̀mí náà kí ọlọ́run ọba kí ó tún fi ẹ̀mí wa sílẹ̀ lórí dáadáa kó ṣẹ́ wa kù lẹ́ni tó jẹ́ pé a lè máa fi rí ẹ̀san níwájú ọlọ́run ìṣẹ́kù wa kọ́lọ́run má ṣe ní ntí a fi wá máa banújẹ́ dábàá díjọ́ gbẹ̀ndàlkè àmà má jẹ́ adìkèfèrè kó di pé a pàrọ̀ sọ́dọ̀ ọlọ́run lábẹ́ ìṣẹ̀mí wa náà ni pé ọlọ́run ọba wa fún wa ní àlàáfíà pẹ̀lú ìṣẹ̀mí wa oore náà ni tó sopọ̀ mọ́ ìṣẹ̀mí tọ́lọ́run ọba fún wa torí pé tí ò bá lálàáfíà irú ẹni bẹ́ẹ̀ inú ìnira ló máa wà o lè má lè sojúṣe rẹ̀ dáadáa gan nínú ẹ̀sìn látara pé kò lálàáfíà ṣùgbọ́n ọlọ́run ọba fún ẹnìkọ̀ọ̀kan tiwa lálàáfíà àtúnlélò àlàáfíà wa wá síbi dáadáa yìí láti fi wá gbọ́rọ̀ ọlọ́run àlàáfíà náà kọ́lọ́n kó má gbà ní ara wa kó ṣàlékún àlàáfíà fún ẹnìkọ̀ọ̀kan wa àlàáfíà náà jẹ́ kó máa wúlò fún wa láti máa fi lékún sí lẹ́sìn ọlọ́run ọba má máa fi àlàáfíà náà yapa ọlọ́run èyí tó gbẹ̀yìn nínú àwọn oore tí a gbọ́dọ̀ má dúpẹ́ òun náà ni ní mọ́tòlẹ̀ amni ìdẹ̀kùn pé ọlọ́run ọba fi wá ní ọkàn balẹ̀ ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ ní agbègbè tí a wà yìí tí ọkàn wa ò bá balẹ̀ ní àlejòkó láti máa bára wa sọ̀rọ̀ ọlọ́run bàbá yẹn àwa náà ń rí a sì ń gbọ́ àìmọye àwọn ààyè tó jẹ́ pé ọkàn wọn ò balẹ̀ so látara bẹ́ẹ̀ gbogbo àwọn ojúṣe wọn nínú ẹ̀sìn yóò dínkù kò ní lè pé ọlọ́run ọba tó fi ìfọ̀kànbalẹ̀ sí agbègbè yìí kọ́lọ́ má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò níbẹ̀ gbogbo ààyè tí ò sí ìfọ̀kànbalẹ̀ kí ọlọ́run kó bá fi ìfọ̀kànbalẹ̀ kó bá fi síbẹ̀ gbogbo wa náà orí tí ọlọ́run bá wa ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa tí gbogbo wa ń dúpẹ́ lé lórí kọ́lọ́ má jẹ́ kó bàjẹ́ àlékún oore kọ́lọ́n kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa la haula wala quwwata illa billah ní tẹ̀fsíìrì wa èyí tí a ṣe ní àná súrà tí a wà òun náà ni súrọ́tul àǹbíyà òun ni súrà tí a wà àyà tí a ti bẹ̀rẹ̀ tẹ̀fsíìrì ní àná òun náà ni àyà eighty five òun ni a ti bẹ̀rẹ̀ tẹ̀fsíìrì ní àná Quran twenty one àyà eighty five níbẹ̀ àṣàlàyé fún wa nípa ànábì ọlọ́run ọba tá a mọ̀ sí zulkifli ajé ká mọ̀ wípé ànábì ọlọ́run ni a lè púrúfù ẹ̀ fún wa wípé n tó fi jẹ́ ànábì ọlọ́run pẹ̀lú àwọn ẹ̀rí tó fìdí múlẹ̀ látinú alukur'an Karim so a mú àwọn ẹ̀rí yìí wá tó tó bí àwọn ẹ̀rí mẹ́rin láti lè fìdí ẹ̀ múlẹ̀ wípé ànábì ọlọ́run ni ẹ̀rí ọlọ́run ọba tún dárúkọ rẹ̀ pẹ̀lú àwọn atánjá àwọn ànábì ọlọ́run Ismail Idris ọlọ́run dárúkọ rẹ̀ pẹ̀lú wọn orúkọ lásán lọ́lọ́run ọba dá nípa ànábì ọlọ́run ọba yìí kò jẹ́ á mọ̀ nípa àwọn èèyàn tí ọlọ́run ọba rán sí so àmọ́ bó ti jíṣẹ́ rẹ̀ a ṣàlàyé fún wa náà lánàá wípé ọ̀nà mẹ́rin ni bí Kùránì ti máa ń sọ̀rọ̀ àwọn atánjá àwọn ànábì ọlọ́run ọba ọ̀nà mẹ́rin ni oríṣiríṣi ọ̀nà ló máa ń gbà sọ̀rọ̀ wọn ọ̀nà kan nínú ẹ̀ òun náà ni ọlọ́wọ́n bá lò fún Zulkifli tí ó kàn ra dákọ̀ ànábì ọlọ́wọ́n báyìí tí ó sì ní sàlàyé kankan nípa rẹ̀ so ọlọ́wọ́n bá sàlàyé fún wa pé àwọn ànábì ọlọ́wọ́n bá mẹ́tẹ̀ẹ̀ta tó wà nínú àyà yìí ọlọ́wọ́n ni kullun mina sọ̀bìrì ọlọ́wọ́n ìkọ̀ọ̀kan wọn ni wọ́n jẹ́ ẹni tó jẹ́ onísùúrù àṣàlàyé ọ̀nà márùn-ún tí sùúrù pín sí fún wa lánàá so lẹ́yìn wá gbà náà ọlọ́ni wa àdìkọ́lì náà hùm fi rahmatina ọlọ́ni wa àdìkọ́lì náà hùm fi rahmatina ọlọ́ni àwọn ànábí ọlọ́run ọba yìí a fi wọ́n kó sínú àánú wa a ṣàlàyé fún wa pé tá a bá pàdé gbólóhùn rahma nínú alukurani kerim àwọn àfáà sọ wípé ìtumọ̀ méjìlá òun ló wà fún bó dẹ̀ pé àtúmọ̀ gbogbo méjèèjìlá fún wa torí pé kó mọ̀ bá gbàsìkò wa ṣùgbọ́n a sọ fún wa pé àletúmọ̀ rámà tó wà ń bí yìí sí ọ̀nà márùn-ún a ti ṣàlàyé ẹ̀ fún wa ní àná sọlọ́ ni àfihàn kó sínú àánú wa àánú wà nù pé kéèyàn jẹ́ ànábì ọlọ́run sọlọ́ ni a ní ànábì ọlọ́run ọba àti gbogbo títún jẹ́ àánú pátá yányán ọlọ́ni àfi wọn kó sínú ẹ̀ ọlọ́ni innahum mina salihin ọlọ́ni àwọn èèyàn yìí àwọn ànábì ọlọ́run ọba yìí ọlọ́run ọba ní mina salihin wọ́n wà nínú ẹni tó ṣe yí pé wọ́n jẹ́ ẹni tí ìbàjẹ́ ọmọ ti ọwọ́ wọn wá sórí ilẹ̀ ẹlẹ̀ òní wọ́n ń pè ní sọ́ọ́lẹ́hù sọlọ́wọ́n bá ṣàlàyé fún wa pé ìbàjẹ́ kò máa ti ọwọ́ wọn wá sí orí ilẹ̀ lẹ́yìn wá gbà náà àwa bọ́ sí àyà eighty seven òun náà ni à ń túmọ̀ lọ ní àná ọlọ́wọ́n bá ṣàlàyé fún wa pé wàdà nùn so wọ́n káyà náà fún wa àti túmọ̀ ẹ̀ lọ lánàá so àdẹ̀tí ìparí ìtumọ̀ rẹ̀ so a ṣàlàyé ètí àti tú fún wa níwọ̀nba sókí lánàá a sì kọ̀ntínú bẹ́ẹ̀ náà bisimilahi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن فلم يوله الذهب مغاجبا فظن أن لن نقدر عليه فنادى فنادى في الظلمات أن لا إله إلا أن لا إله إلا أنت سبحانك سبحانك إني ọlọ́ọ̀ba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nípa ànábì ọlọ́run ọba mìíràn ànábì ọlọ́run ọba yìí òun náà ni ọlọ́run ọba lórúkọ rẹ̀ wípé zunun zunun yìí a sọ fún wa wípé ọlọ́run ọba padà tún túmọ̀ ẹ̀ fún wa ní alukurani kerim ó tún pè ní. sọ ibùlẹ̀ hoot ẹni tó ṣe yí pé ẹja gbé mì àwa sọ di ọ̀rẹ́ ẹja ṣùgbọ́n orúkọ ànábì ọlọ́wọ́n ọba yìí gangan òun náà ni Yunus ọlọ́wọ́n ọba máa ń lo orúkọ méjì fáwọn ànábì ọlọ́wọ́n ọba ń gbà míì asọ̀fẹ́ náà fún wa lánàá Yakub ọlọ́wọ́n ọba lo Israel fún nínú alukur'an Karim isa ọlọ́run ọba lu almasi ufun kódà muhammad ọlọ́run ọba lu ahmad ọlọ́run ọba lu fún so ọlọ́run ọba máa ń ṣe báyìí bẹ́ẹ̀ náà ni yunus náà so ọlọ́run ọba lu dunun ọlọ́run ọba lu fún bàtà ń sọ̀rọ̀ zulkifli àṣàlàyé ẹ̀ náà bẹ́ẹ̀ náà ọlọ́run ọba ń ṣàlàyé fún wa nípa ànábì ọlọ́run ọba yìí a ṣàlàyé fún wa lánàá pé àwọn ànábì ọlọ́run wọ́n yàtọ̀ sí àwa èèyàn lóòótọ́ abara náà ni wọ́n bí wa ẹ̀ṣẹ̀ títí wọn kìí ṣe ẹ̀ṣẹ̀ ńláńlá tí wọ́n bá fi lè sọ pé ànábì ọlọ́run ọba kan ṣe ṣìnà ọ̀rọ̀ tí ń sọ yẹn ò rí bẹ́ẹ̀ rárá èèyàn gbọ́dọ̀ sọ pé ànábì ọlọ́run ọba kan ó ṣe ṣìnà àbómutí kódà kó tó di ànábì ọlọ́run irú wa bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ wà ní ara ànábì ọlọ́run náà tó bá tún wá dà ànábì ọlọ́run ọba tán kò lè jẹ́ tí irú wa bẹ́ẹ̀ ó tún wà ní ara rẹ̀ ṣùgbọ́n gbogbo àṣìṣe àwọn ànábì ọlọ́run pátáyáyá ọ̀nà méjì ni máa ń lọ gẹ́gẹ́ bá a ti ṣàlàyé ní àná alákọ̀ọ́kọ́ ń bẹ nípa anisiyan kéèyàn gbàgbé ẹlẹ́ẹ̀kejì òun náà ni alikọ́tọ́ ń filistihad. kéèyàn ó ṣe àṣìṣe látara ìgbìyànjú gbogbo eléyìí dẹ́ni kódà àforíjì ti wà lórí rẹ̀ lóye gbàgbọ́ àwọn ànábí ọlọ́run ọba ọ̀sẹ̀ nígbà tí wọ́n ọ̀sẹ̀ náà ni torí pé àforíjì ti ṣe kíni o ó ti wà lórí rẹ̀ ẹ bá tún gbìyànjú kan tó bá tún ṣe mistake yóò tún gba aládà kan ṣoṣo so òṣìṣẹ́ ọlọ́run ọba yìí tá a mọ̀ sí Yunus ó wò yí ọlọ́run ọba rán òun sí àwọn alu ni nawa, tí wọ́n wà ní ilẹ̀lẹ́fẹ̀ abdul mosul ọlọ́wọ́ bá rán sí àwọn èèyàn yìí ṣùgbọ́n àwọn èèyàn yìí wọn ò gba n tó gbé dání wọn ò gbà lọ́wọ́ rẹ̀ látara pé wọn ò gbà ní ọwọ́ rẹ̀ ọlọ́wọ́n ọba sọ fún ànábí ọlọ́wọ́n ọba yìí pé òun ó fìyà jẹ àwọn èèyàn yìí òun náà dẹ̀ ṣàlàyé fún wa wípé sísọ̀kalẹ̀ ẹ̀yà ó ti súnmọ́ ọ̀dọ̀ wọn ṣùgbọ́n ànábì ọlọ́run ọba yìí kò tọrọ pé kò dúró de ìyọ̀ǹda ọlọ́run pé kò wọ́n jáde àṣàlàyé fún wa wípé àwọn ànábì ọlọ́run ọba gbọ́dọ̀ dúró de ìyọ̀ǹda ọlọ́run láti jáde àmápéjúwe Ibrahim wá bẹ́ẹ̀ náà ni Lútù bẹ́ẹ̀ náà ni Musa gánà fún ara rẹ̀ kó àwọn Bani Israel jáde so gbogbo wọn pátá yẹnyẹn ọlọ́run ni ó ní kí wọ́n jáde tí wọ́n bá ilé jáde fúnra wọn a máa di nǹkan tó ṣe yí pé wọ́n padà kan ìdí nínú iyọ̀ pẹ̀lú jíjáde tí wọ́n jáde yẹn so láti sọ pé òṣìṣẹ́ ọlọ́run ọba náà jáde lọ sí tọ́ if ìṣì adìẹ náà ni pé bàtà àwọn èèyàn gba ẹ̀sìn káfẹ́ kan lọ tọ́ if náà ká lọ <laughs> wò báyà àwọn èèyàn gbà so látara bẹ́ẹ̀ ọlọ́run ní láti bá òṣìṣẹ́ ọlọ́run ọba wí òṣìṣẹ́ ọlọ́run ọba náà máa ṣe ìṣì adìẹ gbàtàn jagun bádìrù ìṣọlá wọn bá ṣe ń ṣe àádìí pé àwọn tá a kó lógun yìí ìtì àní fún wa náà ní pé ká gba ransom ní orí wọn sọ ká gba ká sọ ká <coughs> ṣe fún wọn sọ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ní ká ṣe fìdáhù fún wọn so ti bẹ́ẹ̀ náà òun náà ni pé ọlọ́run tún bá òṣìṣẹ́ ọlọ́run bá ó tún bá wí lórí ẹ̀ so látara yìí ti àdé àwọn tẹ́jáwọn ànábì ọlọ́run tí wọ́n bá ṣàṣìṣe ń bẹ̀ ọlọ́run ọba máa bá wọn wí ní ibẹ̀ so òṣìṣẹ́ ọlọ́run ọba yìí náà òun náà wá jáde kúrò láàrin àwọn èèyàn rẹ̀ nìdúrí ìdínlá láì ìgbà yọ̀ǹda ọlọ́run ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ náà nìyẹn ó yẹ kó dúró ọlọ́run ò lè parẹ́ pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ parẹ́ láéláé ọlọ́run ọba máa là kúrò bẹ́ẹ̀ láàrin àwọn tó fẹ́ ẹ̀dọ́gbọ̀n bàbá ti ní kó kúrò láàrin àwọn èèyàn kó gbọ́dọ̀ kúrò bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn sọ́ọ́lì ọlọ́run bò ní kó kó láàrin àwọn èèyàn wọn ọlọ́run bá kàn dá wọn dúró síbì kan ibẹ̀ náà ara wà ọlọ́run sì pa àwọn èèyàn yòókù rẹ̀ àbíparẹ́ èèyàn òjò dọ́dọ̀ wọn so ètò ọlọ́run ọba ni so látara bẹ́ẹ̀ ẹni tó jáde bí ọlọ́run ọba tá a mọ̀ sí Yunus ó jáde ọlọ́run ní ìdáhàbà ọlọ́run nígbà tó ọlọ́run nígbà tí ń lọ lórí ilẹ̀ ẹlẹ́ẹ̀ bidúni ibni láì gbàyọ̀ǹdẹ ìmí ọlọ́run ọba agbọ́dọ̀ gbòye má bẹ́ẹ̀ mugọ́ọ̀dìbàn ní ẹni tó ṣe wípé ó ń bínú ó ń bínú sáwọn èèyàn rẹ̀ ó ń bínú sáwọn èèyàn rẹ̀ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn tá ṣàlàyé fún wa ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ó ń ṣe nǹkan tí ń bí àwọn èèyàn rẹ̀ nú táwọn èèyàn rẹ̀ náà ń ṣe nǹkan tí ń bínú torí pé mùfáàlà nígbà míì ó máa ń jẹ́ kéèyàn ọjọ́ ṣe nǹkan síra wọn so ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta náà ni pé ó ń bínú ó ń bọ́lọ́wọ́n bá bínú sí àwọn èèyàn rẹ̀ ó ń bínú torí tọ́lọ́run sí àwọn èèyàn rẹ̀ so látara bẹ́ẹ̀ ó jẹ́ aláàkọ́ ni pé ó ń dá bínú fúnra rẹ̀ bínú tí ti kàn bí òun so sí àwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n ìkejì ni pé ó ń bínú torí tọ́lọ́run àbí ó wùwà tí ń bí àwọn èèyàn rẹ̀ nínú so àwọn náà sì wùwà tó ṣe kíni o tó ń bí òun náà nínú àti sàlàyé lè fún wa ní àná ọlọ́ni wa bẹ̀rẹ̀ sí lọ ní orí ilẹ̀ ẹlẹ̀ fàzọ́nà. ó wá lérò wípé ànlá nàkìdìrọ̀ àlẹ́ yìí pé àwọn ọlọ́run ọba á lè restrict òun ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn yí wọ́n máa lọ lórí ilẹ̀ ẹlẹ̀ bóun ti ń lọ yẹn ní. Ni àwọn ọlọ́run ọba ò ní lè restrict òun ọlọ́run ni àwa restrict ẹ̀ àjẹ́ ó kọjá àjẹ́ kó àjẹ́ kó dúró sínú ẹja fáwọn àsìkò kan so ọlọ́run ọba òun ti rò pé ọlọ́run ọba bóun ti lọ ẹ̀ wọ́n máa lọ bí tó bá wù òun fún ara òun ọlọ́run ò ní lọ bí tó bá wù ọ́ fún ara rẹ̀ odòkè ló wọ́n máa lílọ ló wọ́n máa lọ ẹ̀ wọ́n kàn lọ bí tó bá wù òun ọlọ́run àníjí ó débi tó ń lọ àádọ́ dúró síbi kan ni ọlọ́run á dá dúró sínú ẹja so ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn so ìtumọ̀ ni wípé káká dára nǹkan àmọ́ o lè gbaṣẹ́ dà ńgbà mi kọ́ dàrọ̀ o lè lè mọ́ gbaṣẹ́ dà àfún aláya alukurani kẹrim náà ní àná so náà ni pé ó wù pé ọlọ́run ọba ò lè ká dára against òun ìyànà bí ọlọ́run ọba lòun so látara bẹ́ẹ̀ ọmọ pé àwọn ọlọ́wọ́n ọba alẹ́ kádàrá náà yìí gẹ̀ẹ́sì ànábì ọlọ́run tá a fi yà so látara bẹ́ẹ̀ ó jẹ́ kí ó ṣe nǹkan tí ó ṣe so ìtumọ̀ dá àgbọ̀dọ̀ túmọ̀ dáhùn àfáàní àgbọ̀dọ̀ túmọ̀ rárá òun náà ni pé ká sọ pé ó wá lérò wípé ọlọ́run ọba ò lágbára lórí òun ẹ bá sọ pé òun lérò pé ọlọ́run ọba ò lágbára lórí gbogbo nǹkan pátáyányá irú ẹni bẹ́ẹ̀ kèfèrí ni ó máa jẹ́ so kò sí lè jẹ́ ní tí ó máa ṣẹlẹ̀ sí ànábì ọlọ́run so àti mú tẹ̀ nìkan náà wá fún wa ní àná tá a lè ṣàlàyé fún wa tó ẹ kó wà nù Bukhari àti Muslim sọ̀rọ̀ ẹ pé ojú rẹ̀ ná tí wọ́n ní pé òun náà lérò yìí pé ọlọ́run ọba ò ní ní agbára lé òun lórí so onígbà tó bá ti di eru tí wọ́n bá ti da òun nù so àṣàlàyé lè fún wa àgbọ́yé àwọn àfàn lórí eléyìí náà so látara bẹ́ẹ̀ ibi tí a bá tẹ̀ sí ní gangan dé ni anla nakdira alẹ́ ọlọ́run wa ní fanada. fanada fi dhulumati alla ilaha illa ant. ọlọ́run ní fanada fi dhulumati gbólóhùn náà dá òun náà ni kéèyàn kọ́ọ̀lù kéèyàn ó pe nǹkan so ọlọ́run ọba pa màfúlù bìí rẹ̀ ọlọ́run ọba parẹ́ lákọ̀ọ́kọ́ ọlọ́run kọ́ pa màfúlù bìí rẹ̀ níbẹ̀ lẹ́ẹ̀kejì ọlọ́run tún pa arfuli jarri ọlọ́run ọba tún parẹ́ fanada lọ́à ó pe ọlọ́run ọba fíìdùlùmáàt bí anla ìlà ìlà àǹtàrẹ̀ tó máa wà bẹ́ẹ̀ nìyẹn so ìgbàgbọ́ àlẹ́ nínú nínú èdè lárúbáwá èèyàn lè pa arúfúnni járì èèyàn lè parẹ́ pàtàkì jùlọ tí a bá ti ń sọ̀rọ̀ ahun tó jẹ́ ahun tó bá jẹ́ pé yóò ṣiṣẹ́ alimasidariya wọn a máa sábà pa aráàfin járì rẹ̀ ní iwájú ẹ̀ ní èdè lárúbáwá ni òun ò lè jẹ́ mọ̀ bíi fún náádá so torí pé ìtọ́wà ń bẹ̀ ní pé fanáàdà ó pe ọlọ́run ọba kí ló wá fi pe ọlọ́run ọba òun náà ni pé kí ni o bí à ń la ìlà àìlà ant so gbólóhùn tí ó fi pe ọlọ́run ọba nìyẹn so àwọn tó gbà wà nábì ọlọ́run so ibi tí wọ́n máa ń máa là lọ tí wọ́n máa ń sẹ́rí lọ nígbà tí wọ́n bá ti wà nínú ìṣòro òun náà ni pé wọ́n sẹ́rí lọ síbi àdúrà so ìtí ó ń kọ́ àwọn náà nìyẹn ìmọ̀ pé ọlọ́run ọba òun náà ni àdúà àwọn tá a jẹ́ àwọn ànábí ọlọ́run tí wàhálà bá ti dé tí ìdààmú bá ti dé ibi tí wọ́n máa ń ṣẹ́rí sí òun náà ni bí àdúà èèyàn lónìí káwọn náà wọ́n máa jẹ́ ẹni tó ṣe pé tí kankan bá kọ́ ṣẹlẹ̀ sí wa àdúà ni ká kọ́kọ́ máa ṣẹ́rí lọ sí bẹ́ẹ̀ ẹlòmíì tí nǹkan bá ṣẹlẹ̀ sí tó bá jẹ́ pé bóyá nǹkan kan tó lágbára ló ṣẹlẹ̀ sí àwọn tó kọ́ lè ràn lọ́wọ́ ní òkọ́ máa ronú ná pé àwọn tó lè ràn mí lọ́wọ́ ẹ̀yin kọ́kọ́ pé aláàjì báyìí èyí kọ́kọ́ pé ní báyìí èyí kọ́kọ́ pé wọ́n á rí i pé àwọn yẹn wá ní pé kíní yẹn ti lágbára jù wá lọ́wọ́ wọ́n dàbí pé kíní yẹn fẹ́ lé o wọ́n ní àìsàn apàdà sọ́dọ̀ ọlọ́pẹ ọlọ́run ọmọ ràn mí lọ́wọ́ lórí kíní yìí o tó pé àwọn yẹn lè ràn mí lọ́wọ́ káwọn ọmọ máa jẹ́ bẹ́ẹ̀ so kájẹ ló ṣe yí pé a máa jẹ́ pé ọlọ́run lá máa sáré lọ sí ọ̀dọ̀ rẹ̀ tó nǹkan bá wa ọlọ́run láwọn kọ́kọ́ wọn ni ká má mú asbab àwọn nǹkan tó lè ṣokùnfà téèyàn ó fi ni kéèyàn máa wọn ṣùgbọ́n ọkàn yẹn ọkọ lọ ọ̀dọ̀ Ọlọ́run pé ó tún àtọ Ọlọ́run pé kọlọrun tọ́ sọ́nà gan gbogbo tó fẹ́ tèkì ní àsìbáàbù gan pé kọlọrun tọ́ yẹn sọ́nà ṣùgbọ́n mùsùlùmí ti máa ń ṣe lélẹ̀ lóbi jẹ́ pé ànábì Ọlọ́run ọba yìí na ìgbà tó kó sínú ìṣòro fànádà. fànádà bí ó pe Ọlọ́run ọba nínú gulumat so Ọlọ́run ọba mú gulumat wá ó mú wá ní nǹkan tó jẹ́ jámù so àwọn àfa tí wọ́n jẹ́ àwọn àfa onítẹ̀fsir wọ́n sọ fún wa wípé zulumati mẹ́ta òun náà ni ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó wà nínú rẹ̀ wọ́n ní ó wà nínú zulmatul bahari so odò gangan fún ara rẹ̀ òkùnkùn ni odò so wọ́n ní òkùnkùn òun náà ni odò máa ń jẹ́ inú odò gangan inú òkùnkùn ni so látara pé ó wà nínú ẹja nínú odò so inú ẹja tó tún wá wà gan náà inú yẹn náà inú òkùnkùn náà lòun náà ó di méjì so àwọn apá tó wá gbà yìí pé ìgbà tó ń gbé ọlọ́run ọba yìí pé alẹ́ ni ṣùgbọ́n àdìsọ pé àwọn kò sí ẹ̀rí kankan tó fi di pé alẹ́ àbọ̀sán òun ní bẹ ọlọ́run ọba àwọn afọ́ńtẹ́fsì náà kàn sọ wípé ó fìdí múlẹ̀ pé inú omi ló wà òkùnkùn sì wà nínú omi ó sì wà nínú ẹja òkùnkùn wà nínú kíni o nínú ẹja eléyìí kò sí ẹni tí yóò bá làákàyè rẹ̀ ni tó lè takò ṣùgbọ́n ó wà ní alẹ́ èèyàn gbọ́dọ̀ rí ẹ̀rí kan tó débé kí ni o tí ó fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n àwọn fóònù tẹ̀síìrì sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àrí ẹ̀rí kan tá a lè mú wa gbé báyìí pé kí ni o tó fìdí ẹ̀ múlẹ̀ tọ́lọ́ba àti ni wọ́n fi wá mú wa ní zulumat ṣùgbọ́n jámù fún nǹkan tí ó jẹ́ méjì tí ó sì kankan tí ó burú bẹ́ẹ̀ ó sì bá èdè Lárúbáwá mu so látara bẹ́ẹ̀ Ọlọ́run bá ń ṣàlàyé fún wa yìí pé ànábì Ọlọ́run ọba yìí o inú òkùnkùn òun náà ni ó wà títí ń pe Ọlọ́run ọba so ìmọ̀ pé Ọlọ́run ọba nínú òkùnkùn ó jẹ́ nǹkan tó ṣe yí pé nínú ẹja ìmọ̀ ṣàdúrà nínú ẹja ìmọ̀ sinlọ́ọ̀ nínú ẹja ìmọ̀ jọ́sìn fún Ọlọ́run ọba nínú ẹja ó tún jẹ́ nǹkan ló ṣe yí pé a tún lè sọ wípé ànábì ọlọ́run ọba Yunus ọlọ́run ọba tún fi ṣe àpọ́nlé fún ẹ̀ torí pé kí ni o òun lọ jọ́sìn fún ọlọ́run ọba nínú kí ni o nínú ẹja tá a dẹ̀rẹ́ nìkan kan nínú ẹgbẹ́ pé kí ni o ẹgbẹ́ náà wá wọnú ẹja tó wá ṣe kí ni o tó lọ ṣe kí ni o tó lọ ṣèjọ́sìn fún ọlọ́run ọba níbẹ̀ so ó ṣèjọ́sìn fún ọlọ́run ọba nínú ẹja so látara bẹ́ẹ̀ ó wà nínú òkùnkùn ó sì bẹ̀rẹ̀ sí pé ọlọ́run ọlọ́run aṣọ ti fi ń pè é so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní wọ́n máa sábà máa ń lẹ́yìn ìgbà tí wọ́n bá ti mú nǹkan wá báyìí tó ti mú tí ànábì ọlọ́run ọba yìí fi pé tó fi pé òun àátún wa máa rínú tí àmì tí ó tún máa sọ yìí pé ànábì Yunus yàtọ̀ sí ọ̀rọ̀ eléyìí ó tún fi ọ̀rọ̀ míì ló tún fi pé ọlọ́run ẹ̀tún gbà ẹ̀tún kàánú tíà ẹ̀rọ pé ó tún sọ pé kìnnìkan ó tún pọ̀ ọlọ́run báyìí ó tún pọ̀ ọlọ́run báyìí ìjọba ọba bá fún wa mọ ibẹ̀ náà náà ìjọba ọba ní fi ń pe òun nìyí gbólóhùn yẹn la fẹ́ kà yìí ọlọ́run ọba ní kí ni o gbólóhùn ti fi ń pe òun ní láìla àwọn yẹn ò sí níbẹ̀ àwọn ni wọ́n fi introduce kí ni o ọ̀rọ̀ yẹn ni gẹ́gẹ́ bí ti wà gbólóhùn ti sọ ni pé láìla a ìlà ant subhanaka ìnìkún. so gbólóhùn ti sọ ni pé láìla ìlà ant kò sí ẹnìkankan tó lẹ́tọ̀ọ́ pé ká jọ́sìn fún àyàfi ìwọ ọlọ́run ọba nìkan náà ló lẹ́tọ̀ọ́ pé ká máa jọ́sìn fún ó ṣe báyìí ó kọ́kọ́ ó kọ́kọ́ gbé tuntun mi fọ́lọ́run ló jẹ́ tí wọ́n fẹ́ ṣàdúrà wọ́n ní ọ̀tọ̀ ní àdíkìrù ọ̀tọ̀ ní àdúà so díkìrù wà dùá wà díkìrù ni pé ó máa ṣèrántí ọlọ́run ọba ó máa sọ àwọn qualities tọ́lọ́run ọba ní tẹ́nìkan kan ò bá ní wọ́n máa ṣàlàyé bọ́lá wọn bá ti ìwọ nìkan lọ́ba ẹyọ kan ṣoṣo tí ò sẹ́nìyàn kan pẹ̀lú ẹ so gbólóńtò ń sọ ẹ ò tí ì tọrọ àdúrà òun lọ́yẹ kọ́kọ́ máa wà bífọ́ àdúrà téèyàn fẹ́ ṣe so ó ti kọ́kọ́ yin ọlọ́run náà so ìlú ọlọ́run gan mọ̀ pé ó ti fi òun ló tó ṣègì so wáyé pàdé ìṣọ́lọ́ bá fẹ́ tọrọ nǹkan lálùkì àmọ́ tó fẹ́ sọ pé kọ́nà wọn adájọ́ ó kọ́kọ́ yin ọlọ́run lọ́lọ́run fi àwọn mahamid ó fi nù ú lẹ́yìn ìgbà rẹ̀ ṣe sọ pé má béèrè tó bá fẹ́ béèrè so eh, ẹ̀kọ́ nìyẹn náà pé yẹn kí wọ́n sọ pé kí wọ́n kẹ́ni wájú abẹ́yẹn pé oúnjẹ mi dà so ọkọ̀ọ̀kọ̀ <laughs> tiẹ̀ kọ̀ọ̀kọ̀ tiẹ̀ ṣe nítorí yóò fi wú náà so kó ló wá ti sọ pé kí ni o yóò fún wọn ní nǹkan tí òun fẹ́ so ọlọ́dàra bẹ́ẹ̀ ó la ìlà á ìlà ọmọ rẹ ní gbé subahának so gbólóhùn ẹlẹ́ẹ̀kejì tó tún sọ yẹn náà gbólóhùn ó tún gbólóhùn subahának mímọ́ ìwọ ọlọ́run so gbólóhùn tó tún lágbára nìyẹn gbólóhùn tó wá tẹ̀lé ni pé kí ni o ìní kan so gbólóhùn yìí wọ́n fẹ́ kó máa wá lọ́dọ̀ wa gbólóhùn tó jẹ́ pé yóò máa jẹ́ pé istikana ó wà níbẹ̀ ìmọ̀ yẹpẹrẹ ara ẹni alikudu kó o má ríra ààrẹ lẹ́ni tó ṣe pé ó tóbi níwájú ọlọ́run kọkàn á ò gbé ẹ̀ṣẹ̀ wo ni wọ́n á ṣẹ̀ ní báyìí ṣé wọ́n á ṣẹ̀ nìyẹn so olópààyàn rẹ mo sì kú òbẹ pé kí n ṣe kí n ṣe mo ẹsẹ wa ni wọn ń pe lẹ́yìn o ò ní sọ bẹ́ẹ̀ fọlọ láéláé so ó ní pé ìní kúntún mínà vọọlì míì fúnra rẹ ó tètè gbà ó tètè admit fọtì ẹ ó tètè gbà yìí pé òun ṣàṣìṣe wọn ni mo jẹ́ kanú àwọn tó wà nínú àwọn tó ti ṣàbòsí ẹni tó ṣàbòsí náà ni pé ẹni tó yẹ pé ó ṣẹ̀ torí gbólóhùn àbòsí gbólóhùn tó tóbi ni so ibi náà ibrahim tó wà mí ni pé mo ti jẹ́ kan nú àwọn tó jẹ́ pé ó ti jẹ́ ẹlẹ́sẹ̀ gbólóhùn àbòsí gbólóhùn tó tóbi ni kéèké bóyá wọn máa túmọ̀ pé ṣíríkù pé àwọn ẹgbẹ́ ṣíríkù ni ó túmọ̀ sí o pẹ̀lú bá nàbí ti túmọ̀ àyà kan nínú suratul Luqman pẹ̀lú rẹ̀ ara gbólóhùn tí wọ́n bá ti pè é tí wọ́n pè é zọ̀límù ó kàn jẹ́ pé ẹ tó ṣẹ̀ṣẹ̀ kan tó yẹ pé ẹ̀ṣẹ̀ tó kéré gan so ẹ̀ṣẹ̀ lámàmù wà sọ̀gírọ̀ wà ẹ eh, asọgọ ati awọn kaba ir ó wà so ìbú ẹ dẹ́yìn bá ṣe pàtàkì yẹn yẹn ti bẹ̀ di o alabusi so mina mo ti kan n'inu awọn to se wí pé ó wà nínú àwọn alábòsí àtàdánlùlù nìyẹn láti dànù bí ọlọ́run tí ẹ bá ń ṣàdúrà náà wọ́n fẹ́ kéèyàn ó máa mo ti wà yí re ni mo jẹ́ ní pé ni mo ẹ̀dẹ́ pé nǹkan tí mò ń fẹ́ lọ́dọ̀ rẹ yìí tó o bá ṣe fún mi kò sẹ́ni tó lè ṣe fún mi so ó jẹ́ ó jí rẹ̀ bí ara rẹ̀ ẹ̀kọ́ tá a kọ́ látọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run ọba ó nìyẹn so látara bẹ́ẹ̀ gbólóhùn tí ànábì ọlọ́run ọba yìí tó sọ lẹ́yìn àdúrà tó ṣe òun náà ní pé gbólóhùn tó lè sọ lẹ́yìn ẹ̀ náà ní pé ìwọ ọlọ́run ọba náà jí nìyí ọlọ́run làmì torí pé wà nípa ayáyá yìí gbọ́dọ̀ sọ lẹ́yìn ní àdúrà tó ṣe náà ni pé ìwọ Ọlọ́run là mí kúrò nínú kíni o ibi tí mo wà yìí pẹ̀lẹ́pẹ́ Ọlọ́run kò sọ gbólóhùn yẹn mọ́ gbogbo tó fi ṣe díkírù àti tó fi ṣe tazalúrù fọlọ́run tó fi yẹ pé Ọlọ́run bá mú wa báyìí àdúrà tó fẹ́ ṣe àwa náà ti mọ̀ yín pé ó ti wà nú ẹja so mọ̀ fún wa náà nígbà tó bá ti gbọ́ kíní yẹn yé náà ni pé àdúrà tó kù tí ó ṣe náà ni pé kíni o Ọlọ́run là mí Ọlọ́run kò fẹ́ kán wá mú kíni o kò fẹ́ so so ṣùgbọ́n bó tẹ̀ jẹ́ pé anabi adam nígbà tí òun ṣẹ̀ṣẹ̀ òun náà dẹ́ṣẹ̀ sọ́dọ̀ ọlọ́run so àwọn tán jẹ́ òun náà dẹ́ṣẹ̀ sọ́dọ̀ ọlọ́run ṣetán gẹ́gẹ́ bí ó ti sọ òun náà ló fi ròyìn ròyìn sí inú ẹ̀mí rẹ̀ so tó mú àwọn ọ̀rọ̀ kan wá tó fi ṣe àwọn oríṣi nǹkan fún un so látara bẹ́ẹ̀ tá gbà yí pé ádámù náà dá ẹ̀ṣẹ̀ nínú ọgbà àlìjánná so ọlọ́run bá jẹ́ kó yé wa yí pé òun náà ó tọrọ lọ́dọ̀ ọlọ́run ó dẹ̀ ó dẹ̀ bẹ̀ lọ́run nínú swato arof aya twenty three. sọlá ọba ṣàlàyé fún wa pé gbólóhùn tí ádámà sọ sọ ni pàtàlá kọ́ ádámù min rọ́bì ikelimat ọlọ́run ló kọ́ ní gbólóhùn tí ọ sọ so àwọn ànábì ọlọ́run bò ní sọ gbólóhùn yẹn ọlọ́run náà ni ó tún kọ́ wọn ní gbólóhùn tí wọ́n sọ òun lè sọ gbólóhùn kan ju pé tọ́lá bàbá kọ́ wọn lọ ni òun ni wọ́n máa sọ ló jẹ́ pé àwọn afáàná máa ń pè wá sákèsì yìí pé gbólóhùn tá a bá rí nínú ẹ̀sìn òun ló dáa ju pé káfí sàdúà gbólóhùn tá a bá rí nínú ànábì òun ló dáa ju pé káfí sàdúà pé òun ló dáa ju pé káfí sọ fẹ́ rọ gbólóhùn tiwa fún ara wa ó lè má ní kò ní ní wéètì tó gbólóhùn táwọn ànábì ọlọ́run ọba lò tó gbọ́dọ̀ ló kọ́ ọdún mi lò bẹ́ẹ̀ ètí ọba yẹ kí wọ́n lò ọlọ́run tún wọn ṣe pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé kí wọ́n máa ṣe àdúrà tí ànábì ọlọ́run bá ṣe àbádúrà tí ó wà tó ẹ̀ bá gangan òun ló ń sọ so ó máa ń jẹ́ nǹkan ló ṣe pé máa ń jẹ́ kádùá yẹn tètè gbà so ẹni tó ní gbólóhùn tó kọ́ wọn yẹn ní gbólóhùn yẹn wá ló gbólóhùn rẹ̀ àbí ọ̀dọ́ ọ̀gbọ́n wa máa kéwù ọwọ́ àlọ́ ohun àwọn kankan jọ ọwọ́ àti wá sọ di yí pé yìí tó ti ń jọ yìí ó da yòówó dáhùn àbẹ́bí ọlọ́run bá mú wa lọ ló wá sí àwọn èèyàn tó bá mú sọláàtì lè fàtì wá ọgbẹ ẹnìkan ó kọ nǹkan kan wá gbé nǹkan tó kọ yẹn ó ju nǹkan dáná bí ọlọ́run bá mú wa lọ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ rárá so ẹ̀kọ́ lélẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá ní ànábì Adam. kọ́lá rọ́bàlá bọ̀lámúlá àǹfùsọ̀lá. sọ gbólóńtó náà ọkọ̀ sọ ni pé zọlámùnà èmi àtìyàwó mi. So, so zolamna anfusana àti di ẹni tó ṣe pé ó ṣàbùsí àti dẹ́ṣẹ̀ so àwọn náà dẹ́ṣẹ̀ àwọn arìnkìnyìn o wàyí lamtẹ. so wàyí lamtẹ fìrì lánàá tí o bá forí jì wá so ẹ̀sẹ̀ náà ṣe tó o bá forí jì wá wátara amúnà tó o dẹ̀ tún wáyé bí lẹ́yìn àforíjì yẹn kó o tún wá ṣe rámà rẹ kó o tún fi kẹ́ rẹ tẹ̀lé fún wa. ó ní lànàkùnrin min al-khasirin a máa jẹ́ tí ó wà nínú ẹni tó pàdánù so méjèèjì gbọ́dọ̀ pè fún wa so ló fi jẹ́ pé Yunus náà Ọlọ́run bá sọ̀rọ̀ rẹ̀ méjèèjì ló pé fún òun náà so Ọlọ́run tí ìbáyìí bá fẹ́ ṣàánú ẹ̀ ni àbá kàn ní kí ẹjọ́ kan ọ̀ra jù lẹ́ẹ̀lẹ́ lásán ni sórí ilẹ̀ lẹ̀ àní ṣe gangan fún wa ìjà yẹn bí ọlọ́run bá àní padà fún wa. <laughs> ọlọ́run yóò kọ́ ni mo kà forí jìn ọ́ ẹja sì pọ̀ lẹ́lẹ̀ tí ó wà. nínú sọ́ọ̀tù kọ́lá àmọ́ ló tí ì bá ṣe pé ìdẹ̀kùn látọ̀dọ̀ ọlọ́run ọba ó lé bá ni ọlọ́ni lànà bí sábìlì àrọ́. ọlọ́ni àbákànni kí wọ́n jù sí orí ilẹ̀ ilẹ̀ gbansasa lásán tó yẹ pé ó dẹ̀ máa jẹ́ ní èébú níwájú ọlọ́run ọba. tó gbé yàrá ti jẹ́ lẹ́sẹ̀ ó ti jẹ́ ní èébú ni ìwé gbọ́dọ̀ wọ́n padà foríjì lálẹ́kẹ̀ àmà ṣùgbọ́n ẹni èébú ni ó máa jẹ́ ọlọ́run á ní kí ni fàṣítàbá rọ́bù. fàṣítàbá rọ́bù fàjá àlàmú mi náà sọ̀rọ̀ so ọba fàṣítàbá wúrọ̀ bù ọba wa sà lẹ́sà ó ṣe ní hìn náà sọ pé hìn gan an máa bí so ọjà ìlẹ̀wò mínà sọ̀lì hìn ọlọ́run ọba ṣe nínú àwọn tó pé ìkànnú àwọn èèyàn dáadáa ọba ṣe so ètò ló pé ọba lẹ́yìn gbogbo tán ó ní pé wa gbogbo ń tá a ti ní kó tún dá padà fún wa. a wà nínú ẹ tó jẹ́ pé ó pàdánù nìyẹn so àwọn ànábì Ọlọ́run bá bẹ tí wọ́n ń tọrọ àdúrà nìyí ìmọ̀ gba pé àwọn sábùsí wọn ò ní sáfìtì àbùsí sí kankan jọ̀dọ̀ ara wọn lọ wọn ò ní sábùsí àbùsí sọ́dọ̀ Ọlọ́run lónìí àwọn yẹn sábùsí yẹ wọn a sábìtì àbùsí sọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́mìí sọ pé yóò sì jáde báyìí yóò sọ pé Ọlọ́run ọba gangan ọba alábùsí nìyí pé a ah, yóò ní ṣe bóun lórí ẹ̀gbọ́n lẹ́ẹ̀lẹ́ ó sì lọ má fún lówó dẹ̀ fún lówó ah, ó lè ní wàá púrúfù ẹ̀ fún mi pé kò kí ṣe kíní kan so ó mú lé ẹnìkan ó mú omi ó sì fi wó dànù ó fi ṣe kíní kan ah, èèyàn bọ̀dọ̀ mọ́ síbẹ̀ rárá sòtọ́lọ́ bàbá sọ ní tí òun fi ṣe bẹ́ẹ̀ fún ọ ìwọ gbọ́n mọ̀ pé o ti o ti o ti ṣẹ̀ṣẹ̀ tó pọ̀ o ti ṣe àwọn àṣìṣe tó pọ̀ so káwọn ọmọ bá wọn ká mọ̀. sọ ọlọ́wọ́ ọba ọba tí èyí ṣàbòsí ẹnì kankan ni ó ní reason gbogbo nǹkan tí ń ṣe pátáyà sọ ọlọ́wọ́ ọba èyí ṣàbòsí ẹnì kankan so ànábì ọlọ́wọ́ ọba yìí ọlọ́wọ́ ọba jẹ́ kí á mọ̀ nípa rẹ̀ níbí ọlọ́wọ́ ọba yìí ká mọ̀ yìí pé ó bẹ lọ́wọ́ ọba náà kí lọ́lọ́ bá wa sọ fún wa nígbà tí ó bẹ lọ́hùn. fàjẹta fàjẹta bá. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. so ìwọ̀nba tọ́lọ́wọ́ bá lè ṣàlàyé fún wa nínú ọ̀rọ̀ ànábì ọlọ́wọ́ bá ti ṣe Yunus òun náà nìbó dẹ̀ pọ́lọ́wọ́ bá tún ṣàlàyé láwọn ààyè míì àní máa kà wọ́n ọlọ́run ọba ṣàlàyé bí ó ti jáde táwọn èèyàn máa jẹ tí wọ́n jù sínú omi tẹ́já gbé mi ìtọ́lọ́ni tí ọba jẹ́ yẹn ti ń ṣe subhana láì ní inú ẹja yẹn òní ọba máa gbé lọ títí ayérayé ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ já ti gbé kalẹ̀ lẹ̀ padà ìtọ́lọ́run ọba ṣe fún ti ń jẹ gbogbo ẹ̀ pátáyáyá ọlọ́run ọba ọlọ́run ọba ṣàlàyé sọ ọlọ́run ọba ló sọ pé kò ní sùúrù ọlọ́run bá nàbí pé wasbir li hukmi rabbika. wasbir li ni wà nàbí ìwọ máa ṣe sùúrù fún dájọ́ ọlọ́run ọba rẹ wala takun kasahibil hut ọlọ́run kò ṣe sùúrù. so ọlọ́run jẹ́ kó yẹ wá yí pé kò ṣe sùúrù ṣùgbọ́n lẹ́gbàá ọlọ́run bá ti gba wí òun náà wá di ẹdún kí ni o ọlọ́run bá kọ lẹ́kọ̀ọ́ pé ó yẹ kéèyàn máa ní sùúrù sọlá bá ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa nípa nínú àwọn àyè míì nípa anábì ọlọ́run tá a mọ̀ sí Yunus alayhi salatu wassalam ọlọ́run wa ní fastajabna lahu. fastajabna lahu wa najjaynahu minal gham. ọlọ́run ní fastajabna lahu ọlọ́run ní àwa dá lóhùn nígbà tó pè wá so bá pe ọlọ́run ọba ọlọ́run ọba máa ń dá èèyàn lóhùn tí ó sì méjì bẹ́ẹ̀ ṣùgbọ́n àdúrà mùsùlùmí oríṣiríṣi ọ̀nà ọlọ́ba máa ń gbà á gbà á gẹ́gẹ́ bá dísì tó fìdí múlẹ̀ ó ti wá ìgbà míì ìtẹ̀yàn fẹ́ gangan ọlọ́run bó ṣe fún yàn ìgbà míì wà lọ́jọ́ yìí pé ọlọ́run bó fi ti aburú kúrò fún yàn ìgbà míì sì wà lọ́jọ́ pé ọlọ́run bó fi dèèyàn lálìkì àmọ́ so tí wọ́n bá ṣàdúrà rẹ dáadáa tí àwọn májẹ̀mú bá pé àwọn afẹ́sìn gbà yìí pé ọlọ́run bá máa gbàdúrà yìí ṣùgbọ́n yóò gbà sí ọ̀nà kan nínú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn so kò wá síbi tọ́lọ́run bá gbà sínú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí ò dáa ẹ mẹjọ máa sọ fún sọ pé àdúrà yìí gẹ́gẹ́ mo fẹ́ kó gbà ní ìsìn báyìí sọ Ọlọ́run bá lọmọ tó dáa fún wa sọ tó bá gbà sí kó sáà ti jẹ nǹkan tó ń kíni o tí ó lórí fún ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run ní fastajabna la. fastajabna lahu wa najjaynahu minal gham. Ọlọ́run ní àwa jẹ́ pé ànábì Ọlọ́run ọba yìí Ọlọ́run àwa là á minal ghammi so nǹkan tó ń gbé ní gọ́mù gẹ́gẹ́ bí àwọn àwọn àfọ́nilúgọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣàlàyé náà ní pé in tó bá jẹ́ wípé ó ti di nǹkan tó ṣe wípé ó wà lórí ẹ̀mí èèyàn tí nǹkan mi ò lè wọlé síbẹ̀ mọ́ ó máa léfù sórí ẹ̀mí wàyíngúnmá aleikum sọ so nígbà tí ẹ bá fẹ́ wò tí kùrukùru tó bá di ojú kí ni o ojú oṣù kò ní jẹ́ kẹ́ ẹ lè rí oṣù yẹn so ìbànújẹ́ ní jẹ́ gámù. ṣùgbọ́n ìbànújẹ́ yẹn yàtọ̀ sí ìbànújẹ́ wẹ̀rẹ̀ lásán ìbànújẹ́ tó jẹ́ pé èèyàn ò ní lè ro nǹkan míì mọ́ ṣé tó wà nínú ẹja ẹjọ́ sí ò lè ro nǹkan míì mọ́ ṣé yóò lọ máa rò yí pé òun sì fìyàwó lé o òun sì fọmọ lé o ṣé ó máa rò mọ́ ìbànújẹ́ yìí o ṣé ó sì rò pé bó làwọn ìyàwó mi ti ń jẹun lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí bó ni àwọn ọmọ mi ti ń mu lọ́wọ́lọ́wọ́ kò lè rò pé lẹ́yìn o nǹkan tí ó dé báyẹn ó ti òun ló máa occupy gbogbo inú ẹ̀mí ẹ̀ pé bóòlù ti kọ́kọ́ fẹ́ là àbí gbà náà wà lójú ọkọ̀ omi tí ọkọ̀ ojú omi yà báyìí tí kìíní yà dànù kí wọ́n máa sọ pé èèyàn fẹ́ máa rántí nǹkan kan o àbí tí bírèkì ọkọ̀ bá já kí sọ pé máa rántí nǹkan kan mọ́ ẹ̀kọ́ èèyàn lórí gbogbo tó kù ní pé kìíní ti bóòlù ó ti kọ́kọ́ jáde olókọ́ káyà ìdánpẹ̀ gámù so n tó lágbára ni ọlọ́ni wà ná jẹ iná omi nà lọ́gbọ́n. ọlọ́ni àwọn ọlọ́ọ̀bà wa là níbi nǹkan tó ti gba gbogbo ọkàn rẹ̀ pé bóòlù òun ti fẹ́ là ọwọ́ àlà màlẹ́ ìwà wa là tàn ní ọmọ ẹsẹ̀ mọ́ rántí pé ṣe é jọ kí n fi sínú káà yẹn ẹ bá mi wù kìí ní wọ́n ṣe kí ní kàn yín ọ̀sẹ̀ máa rántí pé ẹ aago mi nǹkan jẹ́ omi tó ti ẹ̀ wà ní ìsìn so ọlọ́wọ́ bá gbàtọ́ lọ́wọ́ bá tó látàn ni so <laughs> so wà lè jẹ náà omi lọ́lẹ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá là ọlọ́wọ́ bá là kúrò níbi nǹkan tó jẹ́ pé ó gba gbogbo orí ẹ̀mí ẹ̀ pàtàyàn ọlọ́wọ́ bá là kúrò mẹ́ẹ̀ náà. wàkàtà nìkan ló ọlọ́run ní wákàdáàlìkà ọlọ́run ní bá a ti ṣe yìí ẹni tó bá tọ irú ìlànà tí ànábì ọlọ́run ọba yìí náà tọ̀ ọlọ́run ní bá a gbé tó gẹ́gẹ́ bí eléyìí náà làwọn ọlọ́run ọba ti máa ń la gbogbo àwọn tó bá jẹ́ mùmínì ẹni tá àdánwò ṣẹlẹ̀ sí tó dẹ̀ lọ bí àdúrà tó ń bẹ lọ́hùn ọlọ́run ní àlá so a máa là á ló jẹ́ pé àdìsí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń gbàdìsí wá fún tó jẹ́ àwọn ìwé tí a sábà máa ń gbára lé ó wà nù Bukhari ó wà nù Muslim ó wà nù Abu so àwọn àdìsí yìí oríṣiríṣi rìwáyàtì ló wà tó pé wọ́n sopọ̀ mọ́ wọ́n sopọ̀ mọ́ ara wọn ètò jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́run ọba <clears throat> ó ń ṣàlàyé fún wa nínú rìwáyà kan tóbi kọ́ wa lẹ́kọ̀ọ́ rìwáyà lè ti Abu ni òṣìṣẹ́ ọlọ́run ọba ní duawudi nun òṣìṣẹ́ ọlọ́run ọba ní àdúrà anabi ọlọ́run Yunus tó fi battle hood nínú ẹja òun náà ní láàyè láàyè ńlá antasuwanaka ìní kúntùmínà zọlìmí anabi sọ bẹ́ẹ̀ yàdúrà tó ṣe nìyẹn anabi wa ni lamuyade ubi ìrọ́júlù mùsùlùmù ọkùnrin kan tó jẹ́ mùsùlùmí kò ní í ṣerú àdúrà yìí fi ṣe é kó ṣe nítorí nǹkan kan kò ní í ṣerú àdúrà yìí kó wá ṣe àdúrà yẹn nítorí kí ni o nítorí nǹkan kan ìlà sùjì ìbàlà àfi kí wọn ó dá lóhùn àfi kí wọn jẹ́ pé àdúrà rẹ̀ kó bá yẹ pé mọ́jẹ̀mú pé síbẹ̀ tó ṣe bó ti yẹ kó ṣe tó kọ́kàn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ló lè ṣe nǹkan tó ń fẹ́ fún un tí ìkíláàsì wà bẹ̀ ìkíláàsì yẹn ni ó máa ń le fún wa láti lè ní mùtábà àní pé ká sọ pé la ilaha illa and subhanaka inni kuntu minadh-dhalimin kò kàn án sọ pé ntí mo fẹ́ ni ọlọ́run tó o bá fi lè bẹ́ lọ́run ọlọ́run bá lóun máa ń gbàdúrà yẹn so kíláàsì yẹn ibo láti wá rí tí wọ́n gbà pé ọlọ́run ọba gẹ́gẹ́ ló lè gbàdúrà wọn náà ẹ sáà jẹ́ ṣe wọ́n sáà ní kí n ṣàdúrà yìí so ẹ jẹ́ kí n ṣe so ẹ jẹ́ kí n ṣe wò náà so onímọ̀jà ọ̀pọ̀lọpọ̀ wa láàmú kíláàsì yẹn ò ní sí bẹ́ẹ̀ so táwọn tán jáwọn ànábì ọlọ́run bá ṣàdúrà tán bẹ́ẹ̀ tó bá gbàdí sí yẹn tó bá ṣàdúrà yẹn tán tẹ́nìkan bá béèrè lọ́wọ́ rẹ̀ ó sọ pé ọlọ́run ti gbàdúrà mi ó sì máa lọ tẹwádà ibo oníwọ̀n ti gbàdúrà ẹni ṣe bí oníwọ̀n tún sọ pé kíní ìdun kò tún máa bọ̀ sí i ọlọ́run ti gbàdúrà mi sọdún ó ti gbà pé ó ti gbà síbi kan náà àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yẹn sọdún ti gbà so gbọ́dọ̀ bẹ́yàn ti máa ń sọ nìyẹn kí mùsùlùmí ti gbọ́dọ̀ máa ṣe kí ni o gbọ́dọ̀ gbọ́dọ̀ máa sọ nìyẹn so eléyìí ànábì ọlọ́run ọba yìí ọlọ́run bá fẹ́ ká kẹ́kọ̀ọ́ látara rẹ̀ ọlọ́run fẹ́ káwa náà ò ní sùúrù so ká máa jẹ́ tí ó ní sùúrù tí wọ́n bá jẹ́ wá jẹ́ pé àwa ṣe ọlọ́run ọba ká tètè máa wá foríjì ní iwájú ọlọ́run ọba so ọlọ́run ọba ṣetán àti gbàdúrà wa nígbà tá a bá ti ń pè é náà. وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير المورثين. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ànábì ọlọ́run ọba míì torí pé suratul anbiya òun náà ni àwa so àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọlọ́run jẹ́ kí a máa mọ díẹ̀díẹ̀ nípa wọn nínú súra yìí so ànábì ọlọ́run ọba tí ọlọ́run ọba fẹ́ bọ́ sí ọ̀rọ̀ rẹ̀ òun náà ni zakariya so zakariya ànábì ọlọ́run ọba yìí ó jẹ́ kanú àwọn ànábì ọlọ́run èyí tó jẹ́ wípé ìtọ́lọ́run fẹ́ ká mọ̀ nípa ọ̀rọ̀ rẹ̀ òun náà ni pé òun náà ní àwọn nǹkan ìmọ̀ tó jẹ́ pé ó wá láti ọ̀dọ̀ rẹ̀ ó ti di ẹni tó ti jẹ́ pé ó ti dàgbà lágbà kí ọlọ́run ọba ó tó fún un ní ọmọ so ọlọ́run ọba fẹ́ ká mọ̀ gẹ́gẹ́ bí mo ṣàlàyé fún wa pé àwọn àfáà tí wọ́n bá fẹ́ ṣe tẹ̀sìn wọn ò ní kọ́kọ́ wọ́n ṣàlàyé pé orúkọ yìí bóò ló ti jẹ́ bóò ló ti jẹ́ hmm, àwọn kan gbà yìí pé tí wọ́n bá ní zakari yá àwọn kan máa sọ pé ìtumọ̀ rẹ̀ ní zakarọ̀ hùlọ ọlọ́run ọba rántí rẹ̀ àwọn mọ̀dìkúrú lọ́ọ̀hìn ìtọ́lọ́run ọba rántí so alam torí pé dá àti zayin kò bára wọn mu so <laughs> so but àwọn afa ni wọ́n ti mú wá nìyẹn tí wọ́n máa ń sọ pé ìtumọ̀ rẹ̀ pé n nìyẹn so anabi ọlọ́wọ́ bá yẹ ọlọ́wọ́ bá ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ tó pọ̀ nínú alukurani Karim so ó sọ ní àwọn súra panisọ́tò alimran suratu Maryam ó wà ń bẹ́ẹ̀ suratul an'am ó wà ń bẹ àti suratul anbiya tí a ń bẹ yìí so anabi ọlọ́wọ́ báyìí ó jẹ́ ń dá a lè sọ wípé ìsẹ̀mí rẹ̀ ó súnmọ́ ìgbà tá a fẹ́ bí isa tá a mọ̀ sí Jesus ìsẹ̀mí rẹ̀ ó súnmọ́ ibẹ̀ nítorí wípé ìtàbílẹ̀ kọ̀nẹ́ẹ̀tì ànábí ọlọ́wọ́ ọba yìí pọ̀ mọ́ isa onígbẹ́ ẹni tó bí isa ti ṣe Mariam òun ló bí isa sọ so, Mariam yìí ó jẹ́ ẹni tó ṣe wípé ẹni tó bí Mariam òun ni wọ́n ń pè ní Hanna gbogbo àwọn àfáà ló gbà pé Hanna ni wọ́n ń pè so ẹni tó wá jẹ́ ọkọ fún Hanna yìí tó jẹ́ bàbá fún Mariam òun ni wọ́n ń pè ní Imran Imran tó dá dúró ni tó láwọn kan tó máa ń ṣàṣìṣe tó pọ̀ tí wọ́n sọ pé Imran tó wà pẹ̀lú Musa. so gbogbo àwọn eléyìí kò jẹ́ nǹkan tó yẹ pé ó fi ìdìmú rẹ̀ ìmúrọ́ọ̀nù ni tó yẹ pé ó dá dúró ní títì ẹ̀ so ìmúrọ́ọ̀nù yìí ọ̀nà méjì ni ta gbà wá ìtàn tinú Islam òun la máa fọwọ́ mú àní mú ìtàn tó jẹ́ ti àwọn Yehudi ìtàn àwọn Yehudi náà ìtàn àwọn alikitaabi ó wà ìtàn tí mùsùlùmí bá mú wá tabarẹ́rì ẹnu Islam òun la máa fọwọ́ mú ìtọ́jú wà lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn alìkìtàbí ni wípé ẹni tó jẹ́ ìyàwó fún Imran tí ń ṣe Anna òun ló jẹ́ ẹ̀gbọ́n tàbábúrò fún ìyàwó Zakariya ìtàn tó wà nù ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn Yehudi ní alìkìtàbí ṣùgbọ́n ìtàn tí Islam gbà wọlé ni wípé Imran ó ti níyàwó kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti bímọ fún un ọmọ tó bí yẹn náà ń pè àṣìyáù òun ló wá jẹ́ ìyàwó fún Zakariya so ìyàwó míì tó wá jẹ́ Anna òun lòun ò rọ́mọ bí so òun ló wá bí Mariam tó lọ́wọ́ bá fún ní Mariam so wá jẹ́ pé Mariam àtìyàwó Zakariya wọ́n máa jẹ́ pé ẹni tí bàbá kan náà jọ pa wọ́n pọ̀ tí ìyá ò ṣe kí ni o tí ò jọ pa wọ́n pọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Yehudi kò ní máa jẹ́ báyẹn mọ́ yóò máa jẹ́ wípé ìyá Mariam ni ó jẹ́ ẹtí nǹkan kan náà jọ òbí kan náà jọ pa wọn àti ìyàwó Zakariya tó jọ pa wọn pọ̀ ẹ̀rí àwọn àfáàní ẹ̀rí dáhà mùsùlùmí ní ni pé ìbàdóṣe ọlọ́wọ́ bá gun sánmà lọ nílé látìlí Isra tó gun sánmà lọ ní sánmà ẹlẹ́ẹ̀kejì ó bá Ìsá níbẹ̀ ó dẹ̀ bá Yahya aleyhi masalatu wa salam ó Isa àti Yahya ó bá àwọn méjèèjì níbẹ̀ Yahya yìí ó ní ọmọ fún Zakariya tọ́lọ́ bá fẹ́ ṣàlàyé fún wa níbi bíi ó ní Zakariya ló bí ẹ tó bí fún náà ní àṣìyá òṣìṣẹ́ ọlọ́run ọba wọ́n wá sọ fún wa pé ó bá àwọn tí wọ́n jẹ́ ibne alẹ́kọ́ọ́là ẹni tó jẹ́ wípé àwọn ọmọ méjì tó jẹ́ pé ìyá wọn wọ́n jẹ́ ẹ̀gbọ́n tàbúrò bánabi ti sọ nìyẹn ẹni tó bá ń bẹ̀ nìyẹn àwọn ọmọ méjì tó jẹ́ pé ìyá wọn jẹ́ kí ni o tẹ̀gbọ́n tàbúrò so bó ti wà nínú kí ni o àdìsí yẹn nìyẹn so látara bẹ́ẹ̀ làwọn afáàfi sọ yìí pé ètò wà ní àdìsí tó fìdí múlẹ̀ òun náà ni kí ni o òun náà ni a gbà wọlé pé mọ́ríyàmù àti ìyàwó kí ni o Zakariya àwọn méjèèjì ọmọ bàbá kankan náà ọmọ bàbá kankan náà jọ ni wọn. so Zakariya nínú riwaya kan wà yìí pé òṣìṣẹ́ ọlọ́run ọba ó bá pàdé ní sánmà eléyìí ànígbà rìwáyà yìí ànígbà wọlé sórí ìṣe àwọn ọ̀rọ̀ làwọn yẹn ti lọ́ọ́ mú jọ pẹ̀lú gbàdúgbì ṣe ìsọ̀rọ̀wù lọ sí sánmà ìsọ̀rọ̀wù al-miraj so ìmọ̀ agun sánmà lọ tàbí ṣe so látara bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ òun náà ni wọ́n ti irú ẹ̀ ni wọ́n sọ pé àzàkàríyà ah, wà náà tààrà níta tọ́lọ́wọ́ tí òṣìṣẹ́ ọlọ́wọ́ bá rí ní sánmọ̀ ah, irú rìwáyà báyìí a lè gbà wọlé ànábì ọlọ́wọ́ bá yìí wọ́n jẹ́ kó yé wa yín pé nínú Bukhari yín pé kápẹ́ńtà so kánà zakariya nàìjàrọ̀ ó wà nínú Bukhari bẹ́ẹ̀ pé ó jẹ́ ẹni tí ń jẹ́ tó jẹ́ kápẹ́ńtà sọ nínú Bukhari gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọlọ́run ọba ti sọ ṣùgbọ́n àdìsòṣìṣẹ́ ọlọ́run ọba kò tako àdìsòṣìṣẹ́ ba ọba bá ti gbà pé Dáwùdù ní ìsìn tẹ́wáníṣẹ́ òní Dáwùdù ń ṣe àá ní pé ó ń fi irin ó fi ń wọn aṣọ táwọn èèyàn ń wọ̀ ó fi irin dára ṣùgbọ́n òṣìṣẹ́ ọlọ́run ọba ti sọ àdìsì kan náà ìdẹ́gbẹ́ náà tún wà nù Bukhari òṣìṣẹ́ ọlọ́run ọba ní má bá aṣọ wọ nàbíyàn ọlọ́run ọba ọ̀gbá nàbí kan dìde àfi kó jẹ́ kí ni o ìlà rọ i àfi kó jẹ́ ìlà rọ i àlùkànnà àfi kí ẹni ọ jẹ́ tó jẹ́ pé kí ni o yóò dàrán orí ìgbé kò sí pẹ̀ládìsí yẹn kò sànà bí ọlọ́wọ́n ọba tí ò ní kọ́kọ́ da ẹran tí ọba tiẹ̀ tún wá ṣe kí ni o tí ọba tún wá ṣe iṣẹ́ mi lòkù kọ́lá asáàbù ant àwọn tẹ́jà sàbí ni ìwọ ń kọ́ àwọn ànábì fàkọ́lá naam kúntù àrẹ àhán bẹ́ẹ̀ ni èmi náà mọ̀ da ẹran káàkiri alakọ̀rọ̀ rìn lẹ́ àlì mẹ́ka mo dára káàkiri níbi àwọn òkè àwọn oníṣẹ́ àwọn òkè ní fún àwọn ará mẹ́ka mo dára káàkiri fún wọn so àdìs ná nígbà tí <laughs> wọ́n nígbà tó ṣe ọlọ́run bá náà tí ń wá bá bí ó ti jẹ bí ó ti mu torí gbólóhùn ọ̀sùn gbólóhùn kan tí <laughs> tó lágbára díẹ̀ ni <laughs> so látara bẹ́ẹ̀ náà so. òṣìṣẹ́ ọlọ́run ọba yìí ọlọ́run bá fẹ́ kí a mọ̀ nípa ọ̀rọ̀ rẹ̀ kí náà ni ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run bá fẹ́ ká mọ̀ níbi bíi ọlọ́run ìsìnàdà rọ́bàhù. ìsìnàdà rọ́bàhù. ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run ọba yìí tá a mọ̀ sí Zakariya nígbà pe ọlọ́run ọba rẹ̀. ṣùgbọ́n kó tó ṣe àdúrà yìí ó ní nǹkan tó ṣẹlẹ̀ tó fi ṣàdúrà yẹn so gẹ́gẹ́ bí alukuran kerim náà ó rí fa wa lọ síbi tó ṣẹlẹ̀ tó fi ṣe àdúrà yẹn òun náà ní pé ànábì ọlọ́run bá tá a mọ̀ sí zakariya yẹn ó ìgbà tí wọ́n bí mariam mariam nìyí tíya rẹ̀ jẹ́ anna kò tè ìyá rẹ̀ tó jẹ́ anna náà ò tètè rọ́mọ bí ó pẹ́ kó tó rọ́mọ bíbẹ̀ tó wọ́n ò tí ì Eh, kò tí ì wọ state manipus kò tí ì débẹ̀ yẹn tiẹ̀ so ṣùgbọ́n ó wá rí i pé ẹyẹ kan eh, eh, state ṣe pé tí obìnrin ò lè ti bí mama kò tí ì débẹ̀ so ó wá rí i pé ẹyẹ kan ń fún ọmọ rẹ̀ ní oúnjẹ tó ń gbóúnjẹ fún ó wá fi tọ ọlọ́dọ̀ ọlọ́run lábẹ́ kọ́ ọlọ́run bó fún un náà ní ọmọ ọlọ́run á fún un ní Mariam but ọkùnrin ló béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run á fún ní kíni obìnrin. ìkọ́ra ti rọ àtọ ìmúránì. o ti máa pẹ́ jù báyẹn káàkiri ṣàlàyé rẹ̀ àmọ́ abátẹ́fẹ́ sí náà débẹ̀ ń gbà mí. so látara bẹ́ẹ̀ òun náà ni wípé òun á jẹ́ tó ṣe wípé ó bẹ̀ lọ ọlọ́run á gbàdúrà rẹ̀ ọlọ́run á fún ní obìnrin bó dẹ̀ pé ọkùnrin ní expect torí pé ó fẹ́ kó máa wà nínú ilé ìjọsìn kó máa kúrò bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ náà ó sì mú obìnrin náà lọ ilé ìjọsìn pé tí bá ń idol ni ó máa jáde kúrò nílé ìjọsìn so yẹn Mariam so tí o bá ti ṣe idol mọ̀ yóò máa wà nínú kíni o nínú ilé ìjọsìn so látara bẹ́ẹ̀ òun wá ní wọ́n ní pété ló máa tọ́jú ọmọbìnrin tó gbé bàbá rẹ̀ tó jẹ́ Imran ó ti kú so ọkùnrin ní sì máa tọ́jú kíni o obìnrin wọ́n ní ìlànà máa tọ́jú ọmọ so látara bẹ́ẹ̀ obìnrin ọ̀tọ́jú ẹ̀ láti ilẹ̀ ẹlẹ́wà ní tí omi dàgbàlagbà débi kan ọkùnrin ló kù tí ó máa mójútó so látara bẹ́ẹ̀ ó wá jẹ́ pé wọ́n á òkúta ló lè mójútó tí ó jẹ́ tó jẹ́ olùsìn lọ́wọ́n ọba gbogbo yẹn ló fẹ́ mójútó ọmọ yìí ṣùgbọ́n Zakariya ni Ọlọ́run ọba kádàrá yín pé kí ni o kó mójútó pẹ̀lú àwọn tẹ́sì tó pé ọlọ́run bá sọ fún ọ́nà náà kúránì kẹrin. wàá kó tàdá yín ìdíyọ lè kó na mọ́ gbogbo ẹ̀ náà ni wọ́n ń kà fún wa yẹn so látara bẹ́ẹ̀ ọlọ́run bá jẹ́ ká rí i pé Zakariya òun ló jẹ́ ẹni tó ṣe wípé ọlọ́run ọba yàn pé láti tọ́jú wọ́n sọ pé wákàfàlà ha Zakariya ọlọ́run ní ẹni tó tọ́jú Mariam òun náà ní kí ni o Zakariya so pẹ̀lú gbogbo test tí wọ́n ṣe òun ló padà wá mú rẹ̀ pé òun náà lọ lẹ́tọ̀ọ́ pé kó test ló yẹ lẹ́tọ̀ọ́ pé kó tọ́jú ẹ̀ torí pé alẹ́ alẹ́ kọ́ látù kí ni ọ̀gbìn máa ń sì láti hù so ẹni tó bá jẹ́ ẹ̀gbọ́n àbábúrò sí yẹ èèyàn ipò ìyá so ó dẹ̀ ní ó ní ẹ̀gbọ́n ó ní kí o òun ni ó tún jẹ́ ẹni tó ṣe pé tó súnmọ́ Mariam dáadáa ẹni tó bá súnmọ́ èèyàn yóò lè ṣe gíní o yóò lè tọ́jú èèyàn yóò lè tọ́jú ẹ̀ dáadáa so látara bẹ́ẹ̀ òun ni wọ́n á gbé fún láti jẹ́ pé kó tọ́jú Mariam tó bá ti wà Mariam wá jẹ́ pé nínú ilé ìjọsìn tó wà òun èbèrè oúnjẹ lọ́wọ́ Zakariya ẹ̀rọ ògbé eléyìí ó sì máa ṣèjọ́sìn náà kò ní béèrè oúnjẹ mo wà náà bá ti wá wọlé ti pé ah ṣé òtún tí ìfẹ́ jẹun ní ìsìn ni so tó bá ti ń wọlé báyìí tó bẹ́ẹ̀ lọ sọ pé gbogbo ìgbà kúlà mọ́ ọlọ́run bá ló ń tó bá sọ pé òun fẹ́ sọ pé ọ̀rọ̀ oúnjẹ pé ah èèyàn sáà lè wà kọ́ mọ́ jẹun nǹkan bẹ́ẹ̀ pé kò ṣeé ṣe ni fún yàn kéèyàn mọ́ jẹun tó bá ti wá wọlé sílẹ̀ báyìí so yọ wà á bá lọ́dọ̀ rẹ̀ so ìmọ̀ bá lọ́dọ̀ rẹ̀ ni oríṣiríṣi ìjọba bá lónìí kọ́ ni ó bá lọ́la ìbàdàn ọkọ̀ gbà kọ̀ọ̀kan kà sí so gbogbo àdúrà tí wọn rẹ ó sàtúnwá ń bóúnjẹ wọn tún wá sọ pé báwọn afáwọn tẹpẹsí sọ ni pé oúnjẹ tuntun wọn bá gan oúnjẹ tí yóò lè rí ní àsìkò tí àsìkò yẹn gangan ní wọn bá ń bẹ Ọlọ́run jẹ kó ní jẹ mú jíza pé oúnjẹ tí yóò lè bá lásìkò bẹ́ẹ̀ kò sọ gẹ̀dẹ̀ mọ́ yóò tún bọ́ gẹ̀dẹ̀ mẹ ọ̀gẹ̀dẹ̀ bọ́gẹ̀dẹ̀ tí wọ́n tó yóò tún wá gbọ́gẹ̀dẹ̀ lẹ́yìn gan ó tún yàtọ̀ pé kí yóò lè ríru eléyìí so wọ́n ní bó ti wá ń rí lójoojúmọ́ Zakariya ó ti já kàn fóun lè bímọ ó ti gbà pé òun ti dàgbà alágbà pé òun tóun ọlọ́run bò kọ́ ọmọ mọ́ òun nìyẹn bówó ti dọ́dọ̀ ọlọ́run nìyẹn ó dẹ̀ mọ̀ pé ìyàwó òun náà ó ti di gíní o ó ti di àgbàlagbà tó pé àwọn táwọn ọlọ́run bò fáwọn ọlọ́mọ nìyẹn ṣùgbọ́n gbàdọ̀ wá rí wọ́n gbàdọ̀ wá rí kíní gbà ọlọ́run bá ló dún ṣe léyìí báyìí wọ́n á rò pé ọ̀dà ń gbà náà wọ́n á bẹ̀ lọ́hùn òun ó tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run wọ́n ní àwọn afáàgbà pé n tó ṣe sábà bí bíbẹ lọ́hùn rẹ̀ ní tó gbówà nù kúránì náà bẹ́ẹ̀ tó fi díẹ̀ múlẹ̀ wípé n tó ṣe sábà kéde gbọ́kàn sàdédé bẹ lọ́hùn. so ibẹ̀ yẹn ni Zakariya ibẹ̀ ló ti pe ọlọ́run ọba rẹ̀ kíní yẹn òun ló òun ló tì lọ́pọ̀npọ̀n bí gangan ti ti anna lọ́pọ̀npọ̀n òun ló tì lọ́pọ̀npọ̀n ẹ̀yẹ́ ní sẹ́yìn so òun ló tì òun ló tì ní ọ̀pàpà bí nǹkan kan ti ti kí ni o bí nǹkan kan ti ti eh, bó ti ti anna bó ti ti ní bó ti ti lọ́pàpà pépé àwọn tó ń jà wọn àná bí ọlọ́run ìgbà tí wọ́n máa ń tọrọ ọmọ nǹkan kan náà fi máa ń tọrọ ọmọ òun náà ní wípé ẹ̀sìn tọ́lọ́wọ́n ọba gbélé wọn lọ́wọ́ wọ́n máa ń wò wípé ta ni yóò gba ẹ̀sìn yẹn lọ́wọ́ wọn òun náà fi máa ń tọrọ ọmọ. ẹ̀sìn tọ́lọ́ ń gbélé wọn lọ́wọ́ yẹn rízì yẹn làwọn mọ̀ pé ẹ̀sìn ta fẹ́ gbà lọ́wọ́ wa so ló fi jẹ́ pé àwọn ànábí ọlọ́run àwọn náà máa tọrọ ọmọ ló jẹ́ pé kankan nínú ilé ayé ìpata yanyan ṣùgbọ́n wọ́n tọrọ ọmọ tọrọ ọmọ àwọn tọrọ ọmọ lásán bí àwọn àti máa ń tọrọ ọmọ gbogbo wa nísìnyí kásá àti ẹ̀jẹun rẹ̀ láyé kódà ẹlòmíì ò gbowó oúnjẹ àlìkè àmọ̀ kankan so ẹlòmíì ò oúnjẹ àlìkè àmọ̀ ẹlòmíì jẹ́ pé ọmọ wa tó bá tún ti ń lẹ́sìn jù gan inú ti máa bí yàn gan gbà kó ìyàkọ́ ló ń yìí mi ò ní kó wá fi irun mi ò fẹ́ kó kó ìyàkọ́ ló ń yìí ò <laughs> ní lówó pẹ̀lú fọ́ kọ́ nìyí o so ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run èrò tiwọn ni pé ta ló máa sọ sídìí àwọn tí ó mẹ́sìn dání òun náà fi máa ń bẹ lọ́hùn so ọlọ́run dẹ́ni gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú lọ láṣẹ ìyàwó fún láti sọmọ fún àfàwọn kọ̀ọ̀kan nínú wọn so ọlọ́run bá ṣe fi test wọn náà so látara bẹ́ẹ̀ ànábì ọlọ́run bá yẹ wá bẹ lọ́hùn kí ló bẹ lọ́hùn pé kí ni. qala aya mi ni wọ́n lọ kà fún wa kó aya ṣe àyà tí ètò wà ń bì náà. ìnáda rọ́bàrù rọ́bì látàdàrúni fọ̀rọ̀dá wà á ń tọkọ ìlú wàhálì sí. ẹ ètò kà fún ayẹni tó wà nínú alimuron àdúrà ni lára àdúrà tó ṣe ni ó rí àdúrà rẹ̀ ẹlẹ́kìnní ni tẹ́gbẹ́ tó máa ń béèrè ọmọ lọ́dọ̀ ọlọ́run ó kàdó ẹlẹ́kejì náà fún wa ní sọ́tàlì múra thirty eight bẹ̀tẹ̀ alákọ̀ọ́kọ́ yìí ọlọ́run ọba ní ìsìnàdà rọ́bà. ìsìnàdà rọ́bà ò rọ́bì látàdàrú ní fàbùdá. àdúrà tó ṣe ni pé ìwọ ọlọ́run ọba látàdàrú ní fàrùdàn ìwọ ọlọ́run má ṣe mí ní èmi nìkan so má jẹ́ kí n jẹ́ èmi nìkan so àdúrà tó ṣe nìyẹn látàdàrú ní fàrùdàn ó wá kí ni o. wà á ń ní sí khairul warisin so ó wá tún wá yin ọlọ́run náà pẹ̀lú ẹ̀ ó má dùá ó ti síwájú ó wá fi yin ọlọ́run ó wá sí kí ni o ó wá sopọ̀ mọ́ra wọn kò sí tó burú eléyìí náà ó ní wà á ń ta khairul warisin ó sọ rízìn tí fi ń béèrè ọmọ níwájú ọlọ́run òun náà ni pé ọmọ tí ó jogún ẹ̀sìn lọ́dọ̀ ọ̀hún lọ pé wà á ń ta khairul warisin ìwọ ọlọ́run ọba ló lóore jù gbogbo ẹni tí yóò sọ pé òun máa ń jogún lọ tó gbé téèyàn bá fi ọmọ ẹlẹ pé kó jogún ẹ̀sìn tọ́wọ́n bá bá ní kó má lè ro ẹ̀sìn yẹn jogún kú nílé rí jogún ẹ̀sìn yẹn ta ni ti ń jogún ẹ̀ bọ̀ wá tẹ́nìkan bá kú ọlọ́run nìkan ni ó lè dúró gbogbo ẹni tó bá jogún ẹ̀ tó ẹ kó sọ̀ sídìí ẹni yẹn láyé kò sẹ́ni tó lórí tọ́lọ́run nù wọn tó gbé wọn bá wà kún ẹni tó bá jogún ẹ̀ lọ́wọ́ kò lè rí nǹkan kan sẹ́yìn ọlọ́run

sórí ìjogún tiẹ̀ ló lóore jù láàrin gbogbo jíjogún èdè gan ìwọ̀nba kékeré ni jíjogún kan tí ò ṣe kíní ni so ó tọ́ ọlọ́dọ̀ ọlọ́run ọba ń bẹ̀ ó sì fi ṣe pé òun jí rẹ bẹ́ẹ̀ fọ́ ọlọ́run ló fi pé ọlọ́run ni wà á ń ta khairu lè wà sí ó dẹ̀ sọ àdúrà tó fẹ́ ṣe so àdúrà yìí náà àwa náà lè ṣe àdúrà yìí so àdètò lè ṣe àdúrà tó wà nù sọ́tò Al Imran aya thirty eight ọlọ́run ní rọ́bì abìlì. rọ́bì abìlì mi ládùn kàdùrí àtàwọn tọ̀jìbá. innaka sami'u du'a. innaka sami'u du'a. ìwọ ọlọ́run ọba rọ́bì abìlì ìwọ ọlọ́run ọba fún mi mi ládùn kà ọlọ́run fún mi látọ̀dọ̀ rẹ zùrí yàtà tọ̀jìbá ọmọ tí ó jẹ ọmọ tó dáa ọlọ́run fún mi so ní kọ́lá wọn bó ń fún ọ ní ọmọ tó dáa àrọ́mọdọ́ máa máa jẹ́ zùríyà nígbà míì so alẹ́ ló fún ọmọ gangan náà fún rẹ̀ zùríyà tá ń tọ́ ìjìmá ọlọ́run fún mi ní ọmọ tó dáa ìnà kàsẹ̀mí odò so ìnà kàsẹ̀mí odò á ìwọ ọlọ́run ọba ìwọ ọlọ́ba tó ṣe wípé ọ̀ máa gbọ́ àdúrà ó yin ọlọ́run ìnà kàsẹ̀mí odò wọ́n lọ́ba tó yẹ pé òun gbàdúrà ẹ̀ bá tó bá sì ti gbọ́ tó máa ń jẹ́ pé rẹ̀ náà wọ́n mú jíìbù wọ́n náà ló ń dáhùn àdúrà ìwọ ló ń gbọ́ wọ́n náà ló sì ń dáhùn rẹ̀ so ọlọ́run ọba ó yin ọlọ́run ọba ó tọrọ nǹkan tó fẹ́ àtàzánlùlù ti wà nínú àwọn súnra míì tọ́nu tó ti ṣe ń bẹ̀ tẹ́gbẹ́ ń sọ fọ́lọ́run ọba pé ìwọ ọlọ́run ó ń ṣàlàyé nínú àwọn súrà míì nínú ibi. ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا ọlọ́run ló pe òun ní pípé tó jẹ́ pé kò máa pariwo mọ́ lọ́hùn ìpè tó jẹ́ pé ó fúyẹ́ ló ń pa lọ́hùn bá ayé pariwo mọ́ lọ́hùn. قال رب إني وهن العظم مني lára àdúrà tó ṣe náà ni pé ìwọ ọlọ́run ọba ọlọ́run ó wá ń ṣàfihàn sọlọ́run tọ́lọ́run bá ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá ń sọ fọ́lọ́run pé ìwọ ọlọ́run gbogbo eégún mi òun lọ́mọ ẹni pé ó ti gbà pé òun ò lè bímọ gbogbo eégún mi òun ló ṣe kí ni o òun ló ti lẹ ló ti dọ̀lẹ́ pátáyáyá ó ní wàṣítà alára ṣùṣẹ́ ibà. gbogbo orí pátáyáyá òun ni wọn funfun ti kún bẹ́ẹ̀ yányán wọ́n ní wàlámù. wàlámù akun bi du'aika rabbi ṣèkìyà. ó tún wá sọ fọlọ́n pé wàlámù akun ṣèkìyà bi du'aika mo ti máa ń pè wọ́n ọlọ́run ọba tipẹ́tipẹ́ tí mi ò jẹ̀jẹ̀ ṣèkìyà ẹni tó wà unlucky bi du'aika tí n bá pè ọmọ ẹja mi lò ó ṣe fọlọ́n ẹ̀wọ̀n tó bó ti sọ fọlọ́n ìyẹn sọ lọ́rọ̀ tó dáa fọlọ́n gbogbo àti mo ti ń pè ọ kọ́ àwọn àfi ìgbà kan àfi ìgbà méjì tó dàbí. <laughs> <laughs> so gbogbo ìgbà tí mo ti ń gbé ọ̀gbọ́n sígbà tó dá mi lóhùn so inú ọlọ́run ó dùn láti dá yẹn lóhùn so pé eléyìí náà mo fẹ́ kí wọ́n ọlọ́run bó ṣe kí ni o mo fẹ́ kó o dá mi lóhùn so ànábì ọlọ́run yìí orí àwọn àdúrà tó ṣe nìyí tó pé tí àwa náà bá ń ṣàdúrà alẹ́ mú àdúrà nu alukurani kẹrin mi ká fi bẹ lọ́run ètò ọ̀bà ọ̀bà tètè fún lọ́mọ kó máa fi bẹ lọ́run ọlọ́run bó fún ọlọ́ba fún zakariya tó bá ti lánìyàn tó dáa so ọlọ́run bó fún ìkíláàsì ló kù kó fi kún so ọlọ́run bá dẹ̀ máa fún ní ọmọ náà ọlọ́run ní pásítà jábìnà láwù ọlọ́run nígbà tí ó pe àwọn ọlọ́run ọba ọlọ́run ní pásítà jábìnà láwù ọlọ́run ní àwọn ọlọ́run ọba àdánù ọlọ́run àdánù ọlọ́run sọ gbogbo àwọn ànábì ọlọ́run ọlọ́run máa ń dánù ọlọ́run ní àdánù ọlọ́run sọ pé ọ̀nà tí wọ́n náà bá bẹ̀ lọ́wọ́ ọlọ́run dá náà lóhùn kọ́lọ́run wọn náà lóhùn náà bọ́lá ní kíni. ووهبنا له يحيى وأصلح وأصلحنا له زوجه. àwọn àpò àtúnjẹ àwọn àpò ní tẹ̀síìrì wọ́n ní ọlọ́run ọba ọ̀rọ̀ tí ọlọ́run ọba ló ń bì í ó fi wáwù ó fi so ọ̀rọ̀ náà pọ̀ ó ní wàwà abinala uyahya wa aslahna lahu zawja gbólóhùn aslahna lahu zawja òun ló máa kọ́kọ́ wà níwájú kí gbólóhùn wá wà abinala wúyáyá kó tó wá torí pé ìyàwó ló fẹ́ bí ọmọ tóbìnrin bá dẹ̀ ti dàgbà lágbà ọlọ́run jẹ́ kó yé wa náà yìí pé ẹ̀sìn ò kì í tako nǹkan tó bá jẹ́ àádà nítorí pé gbogbo wa ti mọ̀ ẹ̀sìn tako ni pé tóbìnrin bá ti wọ àyè kan tí dókítà sọ pé eléyìí ò lè bímọ mọ́ ẹ̀sìn ò pé kò lè bímọ mọ́ dọ́dọ́ bíkọ́ nǹkan tó lè fi ṣe kíní yẹn kò sí mẹ́ ẹ má lọ gé kíní kan fàlódé àtúbù ẹ̀ tó gé kú òun bẹ́ẹ̀ tí wọ́n bá ti bá gé kú òun bẹ́ẹ̀ wọ́n sọ pé kò ní ṣe kíní ẹ̀ kò ní lè bí màmá so ọkùnrin náà ní àwọn ibìkan tó jẹ́ pé tí wọ́n bá bá gé kíní ẹ̀ kú òun bẹ́ẹ̀ ló bá ní ọ̀gíní kan kò lè bí màmá kọ́lá kọ́ máa ṣàdúrà kọ́ máa ṣe kíní tí wọ́n bá ti gé kú òun bẹ́ẹ̀ so àádà wà obìnrin ìyàwó ẹ̀ ti dàgbà lágbàá sọ̀rọ̀ pé wà múrátì wọn náà rẹ̀ pé ìyàwó mi sọ ìyàwó mi ti di ẹni tó ṣe wípé kò lè bí mama nínú ẹ̀dà tẹ́gbẹ́ àná bá ti rí eléyìí ò lè bí mama so ọlọ́run ọba ọlọ́run ni wa aslahna lahu zawja ọlọ́run ni àwọn ọlọ́run ọba àwa àtúnyàwó rẹ̀ ṣe fún un ni àtúnyàwó rẹ̀ àwọn apá kan gbà pé ọlọ́run padà sọ di ọ̀dọ́ padà so ọlọ́run tún gbogbo ohun tó lè fi bímọ ọlọ́run dá padà síbẹ̀ ṣùgbọ́n náà ló gbà ó sì dá padà bẹ́ẹ̀ so mujiza nìyẹn Islam believe pé á dà wá mujiza wa tọ́wọ́n bẹ jẹ́ mujiza òde ọ̀nà bá bẹ kí mujiza òde nǹkan tí ò sí ibi kíní ẹ̀ ni ó ni ó padà síbẹ̀ ọlọ́run bó da kíní ẹ̀ padà bẹ́ẹ̀ tẹ́ bá ní kíní kan ẹnìkan dí kò sí kí ọmọ ó lè wá ọlọ́run wa mú kíní yóò fọ̀ kú bẹ́ẹ̀ ọlọ́run yẹ kí ọmọ ó lè wá so mú jíjà tọ́lọ́ àwọn náà wà débẹ̀ wọ́n ni ah kí ni ẹ̀ máa ti là ń tó tọ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ ọ̀la o so olójó lè bímọ <laughs> so ètò ọlọ́run nìyẹn sọlọ́ ni wá àsìláàna láwù záwùjá torí pé wáwù tọ́lọ́ bá mú wáwù tó bá fi kọ́nẹ́tì nǹkan wáwù ò ní di tẹ̀rìtìb fáwù ló ní di tẹ̀rìtìb tàbí súnmà ló ní di tẹ̀rìtìb wáwù ò ní di tẹ̀rìtìb ó lè jẹ́ pé ọlọ́run bó kankan ẹ ọlọ́run bó kankan mú kan wá kó tó mú kejì wá so tó wáyé pé fáwọn bá ní ìkankọ́nọ́kọ́ ṣẹlẹ̀ kí kejì odó ṣẹlẹ̀ níbi nọ́mbà wà lọ́wọ́ pọ̀ sí kejì ẹgbẹ́ pé wà ó bá ní eléyìí e, e, tó wà lẹ́yìn ó lè jẹ́ pé òní ọkọ̀ọ̀kọ̀ wà wájú so pé pé ètò wà níwájú ló ṣe kí ni ó lọ́wọ́ lẹ́yìn wáwo kì í sọ̀rọ̀ tẹ̀tìb ní ti tiẹ̀ ó lè jẹ́ tẹ̀tìb ń jọ́ mi ó lè má jẹ́ tẹ̀tìb ń jọ́ mi so bí wàá ti wà nìyẹn so látara bẹ́ẹ̀ àwọn afáwọn sọ fún wa pé nínú àyà yóò wá àṣìlá náà lọ́wọ́sọ onígbólóhùn àkọ́kọ́ tá àkọ́kọ́ túmọ̀ ni pé ọlọ́run bá tún ìyàwó rẹ̀ ọlọ́run bá tún ṣe fún un ó tún ṣe ní bọ́dí ó tún tún ṣe níwà gbogbo nǹkan ọlọ́run bá fi tún ṣe padà yẹn ọlọ́run bá dá ìyàwó ẹ̀ padà síbi tó tiẹ̀ kó tó fi lè bímọ ọlọ́run á ní kíni o lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba tún obìnrin náà ṣe tán ọlọ́ni wáwá abináláwo. ọlọ́ọ̀ni àwọn ọlọ́run ọba àwa fún ní yáyá. so ànábì ọlọ́run ọba òun náà ni yáyá náà jẹ́ ànábì ọlọ́run ni yáyá To ọlọ́run ọba fún zakariya ìdọ́gbẹ́ ọlọ́run ọba sọ̀rọ̀ tiẹ̀ náà nínú sọ́tún mariam ọlọ́run yáyá. so ọlọ́run bá ṣe àwọn oríṣi àwọn ìròyìn ńláńlá ńláńlá fún ànábì ọlọ́run ọba yìí ìdẹ́gbẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọba gan ó ń ṣàlàyé fún wa nígbà wípé bí òṣìṣẹ́ ọlọ́run ọba ti lò fún Yunus ní ijó òní ó lò fún yáyá bẹ́ẹ̀ náà ọlọ́run ọba ní ahadin anyakula ẹnlẹ gbogbo wọn sọ pé òun lóore tó yà yá wọn ni Zakariya wọn ni àwọn sábàbà ni ya Rasulallah ah wàmí ni ayé náà dẹ́ àká ibo ló ti ní gbogbo àwọn àpọ́nlé tó tó bá wọn <laughs> tẹ́gbẹ́ ìwọ rẹ̀ òṣèlú ọba wa ń ṣàlàyé fún wa lọ mú àyà Kùránì wá yáyá yáyá yá. òṣèlú ọba wa ká àwọn àyà yẹn lọ ọlọ́run á ṣe àwọn ìròyìn tó pọ̀ fún láàrùn yẹn tó lọ́wọ́ á ṣe fún òun tó fi yàtọ̀ sí gbogbo wa ni pé ọlọ́run ọba ṣe ní hasur ẹ̀ tó jẹ́ yí pé tóbìnrin bá wà tó bá ń wo obìnrin lọ́ọ̀kan báyìí bó tilẹ̀ kó rẹwà tó bó ṣe kíníyàn tó kò ní múfù ẹ̀. lùsọ̀rọ̀ ọba nínú àdìsí ibùnà àbáṣì gbà wá ibùnà kẹsì ni dọ́wọ́ afá àdìsí yẹn ṣùgbọ́n ṣé àlùbá ni sọ pé àdìsí tó lálàáfíà ni tí ò sí èmi jí bẹ́ẹ̀. wọ́n ní òṣìṣẹ́ ọlọ́ọ̀bá sọ pé wàá máa min ahadin ما من ما من أحد من ولد آدم إلا kò sí ọmọ kankan náà ádámà tí ò ní ṣe àṣìṣe kò náà ìlú àwọn anábì so tí ò ní ṣe àṣìṣe àwọn amábìkan ti àti kódà kó má ṣàṣìṣe gan yóò sì pé ah mo fẹ́ ṣàṣìṣe yóò wò yóò wà ní ẹ̀mí ah tí bá yẹ pé ṣàṣìṣe gan tí ẹ̀ ó máa ní èròǹgbà pé ilà yahya bin zakariya àyàfi yahya bin zakariya tó gbé bọ́lọ́wọ́n bá ti dà ní so ọlọ́wọ́n bá dà ní tiẹ̀ ọlọ́wọ́n bá nígbà tí ọ̀rọ̀ àwọn àdébí ọlọ́wọ́n kan kẹlẹ̀ nídìí owó lórílẹ̀ ayé tẹ́tẹ́lẹ̀ wọ́n ka owó sí so tó tún lè dá àwọn èèyàn náà lọ́rọ́ bí <laughs> so ọlọ́wọ́n kò sí so ọlọ́wọ́n kò sí bí sọ̀rọ̀ rẹ̀ so látara bẹ́ẹ̀ so àánú tọ́lọ́wọ́n bá ṣe fún òun nìyẹn so àánú tó ṣe gbígbí ni o tọ́lọ́wọ́n ọba tó ṣe fún òun nìyẹn òṣèlú ọba sọ nínú àdìsí wọn kọ́ kalẹ̀ kan tó wà ní tọ̀bàrọ̀ ní filikẹ́bíir sátìsí náà náà fi dìbò lọ òṣèlú ọba ní lámìyá àmàlì ṣé yí àtàǹkọ̀tù kò sí àìdá kankan rí wàlámìyá hùmà bìhà kò dẹ̀ gbèrò rẹ̀ ni <laughs> kò sí àìdá lóbi kó lórí ilẹ̀ ayé ó dọ̀dọ̀ ó dàgbàlagbà kò dẹ̀ ṣàìdá so kò dẹ̀ dá rárá yìí sì máa yìí máa pẹ́ àwọn ẹ̀sùn jọ́nà tọ́lọ́wọ́n bá láyà káfù láwùmọ́tà láàyè pé bẹ́ẹ̀rù pẹ́ nìkan so látara ló fi jẹ́ pé àìní ìgbà tí wọ́n fẹ́ kọ́nẹ́tì kíkú rẹ̀ gan wọ́n nìkan náà àwọn tí wọ́n jẹ́ ọ̀nà méjì náà gbà kọ́nẹ́tì kúkú ẹ̀ ṣùgbọ́n èdè fi dì múlẹ̀ ní pé obìnrin kan nú àwọn obìnrin tó jẹ́ onísìnà lówó pé ah ó gbọ́dọ̀ bóun ṣe so látara bẹ́ẹ̀ bẹ̀tọ́kọ rẹ̀ ọmọ yìí pé ọkọ rẹ̀ ti jẹ́ ọba tó jẹ́ èèyàn ńlá so látara bẹ́ẹ̀ ó wá sọ fọ́kọ ẹ̀ pé ìgbà tó tí ó rí pé kò rọrùn ló wá sọ fún ọkọ rẹ̀ pé òun fẹ́ kí wọ́n pa yáyá fún òun ọkọ dẹ̀ wò pé ẹni tó sì nífẹ̀ẹ́ ni ayé ó tiẹ̀ ni so ló bá lọ pa yáyá nítorí ló bá ráwọn tí wọ́n lọ pa pé kí wọ́n pa so ìtàn èyí ló fìdí múlẹ̀ lọ́dọ̀ àwọn sọ̀hábà tó dẹ̀ ní tí ó wà mú kọ́tẹ̀ ṣùgbọ́n kejì òun náà ni pé ọba yẹn ọba gan kan wọn ló fẹ́ fẹ́ obìnrin kan obìnrin tó wá fẹ́ fẹ́ yìí olóògbé ìtọ́nà ọ̀hún sọ fún abẹ́ká fẹ́ èyí tó jẹ́ àlàálì ń bẹ èyí tó jẹ́ àrọ́mù bẹ tá a lè wọ́n á fẹ́ fẹ́ ọmọ tó wù ú ẹni tó dán sọ ní àrọ́mù fún ni ọmọ fẹ́ kí yáyọ́ pé pàṣẹ fatuwa pé mo ni màá fẹ́ mọ̀ yìí so ìwọ́dẹ́ gbà níbi ọlọ́run ní kí ó lè máa ah, òṣìṣẹ́ ọlọ́run bá sọ ní èèwọ̀ fún un so látara bẹ́ẹ̀ o pé ẹ̀ pàṣẹ ẹ̀ kìíní yẹn so olójé kí wá jẹ́ pé obìnrin yẹn náà òun náà sì fẹ́ kí ọba yẹn ó fẹ́ òun ọba náà sì fẹ́ fẹ́ obìnrin yẹn wá ní pé wá ní kó request kankan obìnrin yẹn wá request yìí pé òun fẹ́ kí wọ́n tí ò pa àṣìfà tó wọn tó bá ti pa àwọn so látara bẹ́ẹ̀ wọ́n fi wá pa yáyá sọlá báyìí ká mọ̀ pé ànábì ọlọ́run ọba ni. tó ní àwọn ìròyìn tó dáa púpọ̀ so ọlọ́run wá wahabna lahu yahya. ọlọ́run ọba ní a fún àrẹ́bí ọlọ́run ọba yìí a fún ní yahya àfi yahya ọlọ́run ní a fi ta lọ́rẹ̀ náà. innahum kanu yusari'una fil khairat. ọlọ́run bá fẹ́ sàlàyé fún wa. àwọn kan ní iná òhun gbogbo àwọn ànábì ọlọ́run ọba lọ́wọ́ bá ń sọ ọ́ bọ̀ lọ́lọ́ bá ṣùgbọ́n ìdúró nílẹ̀ náà ni pé àwọn tí wọ́n jẹ́ Zakariya àti Yahya sọ ọlọ́run bá ń ṣàlàyé wọn àti ìyàwó rẹ̀ gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta pátá yanyan iná hùn. ọlọ́run ọba fẹ́ fi ìròyìn mẹ́ta ó fẹ́ fi ìròyìn wọn ọlọ́run kánú yusari hùn lè kọ́ ìrọ́ọ̀tì ọ̀rẹ́ ni níbi rere wọ́n máa ń gba wájú lọ síbẹ̀ níbi rere wọ́n máa ń gba wájú lọ síbẹ̀ ìròyìn alákọ̀ọ́kọ́ tọ́lọ́wọ́n bá fi ròyìn àwọn ẹbí mẹ́tẹ̀ẹ̀ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jẹ́ bí kan náà ọlọ́wọ́n bá fi ròyìn wọn káàánú kọ́ sí wọn ká máa fi rere jìgbà ká máa gba wájú lọ síbi rere náà. ọlọ́ni àwọn dáhùn sọ ìyẹ̀dínwó náà náà. wọ́n máa ń pe àwọn ọlọ́run ọba rọ́gàbán wọ́n máa ń pe àwọn ọlọ́run ọba nígbà tó bá jẹ́ wípé wọ́n nídìí nǹkan lọ́dọ̀ wa sọ tí wọ́n bá nídìí nǹkan tí wọ́n wọ́n á nídìí nǹkan wọ́n lọ́n pé wọ́n ọlọ́run ọlọ́run ni wọ́n máa ń pè so wàrà àbá tẹ́rù bá ń wọ́n èyí lọ sábẹ́ nìkan kó wá mú bẹ̀rù yẹn kú ọlọ́run ni wọ́n máa ń lọ sábà so àdúrà ni kéèyàn máa béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run pé nǹkan tí mo fẹ́ nìyí tí wàhálà kan náà bá dẹ̀ tún ṣẹlẹ̀ kéèyàn oníkọ́lọ́run ogun kú àdúrà náà ni méjèèjì mo dẹ̀ pé rọ́hábà làdúrà tó lágbára jù tó yẹn ìyẹn ti nira tó tóbi púpọ̀ ọba òun náà ni mo fẹ́ ṣàdúrà o lè mú ọwọ́ rẹ yọ kan báyìí ọwọ́ ọwọ́ kan báyìí kó o nà bá ń ṣàdúrà ọ̀ nà sójú sánmà ó sì máa ṣàdúrà tó bá ṣàdúrà bẹ́ẹ̀ ọlọ́run bá máa ń gbàdúrà èèyàn pẹ̀lú pé na ọwọ́ kan báyìí yẹn ọwọ́ kan yẹn nígbà tó pé nǹkan ò tí ì le tó <laughs> èèyàn máa ọwọ́ kan tó fi bá tún yá rẹ méjèèjì ó papọ̀ ó papọ̀ yóò ẹ̀yìn ọwọ́ rẹ ó dojúkọ ilẹ̀ ẹlẹ̀ ojú ọwọ́ rẹ yóò dojúkọ sánmà ó dẹ̀ pọ̀wọ́ rẹ pọ̀ báyìí ọwọ́ bẹ̀ lọ bá ti ń tẹ́wọ́ nù ìsìláàmù nìyẹn kì í wàá yàwọ́ báyìí ọ̀tẹ̀ rẹ yóò kọjú sílẹ̀ ẹlẹ̀ ojú ọwọ́ rẹ yóò kọjú sánmà tó bá tún ti nídìí nǹkan tó pé ó tún lágbára díẹ̀ bó ti ṣe nìyẹn ẹlẹ́ẹ̀kẹta tó bá tún jẹ́ pé orí pé nǹkan tó nídìí lọ́dọ̀ Ọlọ́run ó tún lágbára rẹ ó jẹ nǹkan tó o kọ ó bi síbi ọ̀nà iwájú ọ̀nà kíbla ó wà mú ojú rẹ ó sì ni o ó dakọ̀ bí ojú rẹ báyìí ó máa bẹ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ tó bá rí i pé nǹkan tó wá ń bèèrè lọ́dọ̀ ọlọ́run ó tóbi pọ̀ ó wà á mú ẹ̀yìn ọwọ́ rẹ ó sánmà <laughs> rẹ lọ sẹ́yìn ó wà á mú ojú rẹ ó bí ojú sọ bèèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run bá máa fún yàn ọ̀nà mẹ́rin tí yẹn bá bẹ lọ́wọ́ bá pẹ̀lú ẹ̀ ọlọ́run bá máa gbàdúrà yàn pẹ̀lú ẹ̀ so bí ìtàmìtì sàṣàràn wà ní nípa pé àtẹwọ́ ṣùgbọ́n ká fi bọ́jú àwọn afá kan gbanú àwọn afá àtàn jẹ́ arísúná wal jamaa pé a lè fọwọ́ bọ́jú pẹ̀lú àwọn àdìsí méjì tó wà ní tìrìmẹ́bí àwọn kan gbà pé àwọn àdìsí yìí kò sí kò tó ní ujà fún alájọ pé kí a fọwọ́ bọ́jú so pé ànábì sàṣàràn kì í fi ọwọ́ bọ́jú yóò dá ọwọ́ yẹn padà ní so ọlọ́run bẹ́ẹ̀ kí wọ́n á dá ọ padà ní òfìfo so lọ́dọ̀ bẹ́ẹ̀ kákọ̀sí àwọn tó jẹ́ àwọn ànábì ọlọ́run ọba wàyẹ̀dì hù nana wà rọ́hàbán. so ọlọ́nìkan ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n máa ń ṣe náà ni pé wàkánù lánà kọ́ọ̀ṣì ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn ìdílé Zakariya kánù lánà kọ́ọ̀ṣì yìí ọlọ́ni wọ́n jẹ́ olùbẹ̀rù fáwọn ọlọ́run àwọn ọlọ́run nìkan ni wọ́n bẹ̀rù àwọn máa pé yáyá nìsín ọlọ́run nìkan ló bẹ̀rù zakariya náà ọlọ́run nìkan ló bẹ̀rù so àwọn èèyàn náà pa yáyá zakariya ìdí ò ẹ kò sí ẹ̀rí tó fi díẹ̀ múlẹ̀ pé bí àwọn rẹ̀ mọ́ gi so ẹ̀rí yẹn kò síbi tá a ti fẹ́ fi díẹ̀ múlẹ̀ ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àbáni àwọn alikitab ó ní gbogbo òtàn yẹn wà àwọn kan gbà yìí pé ó kú fún ara rẹ̀ ní jẹ́ẹ́jẹ́ àwọn kan gbà pé wọ́n rẹ̀ mọ́gi ni gbogbo eléyìí pátá yẹn kò sí ẹ̀rí tó pé a lè fi fìdí ẹ̀ so Zakariya so ah, kò sí ẹ̀rí tó a lè ni o tá a lè fi fìdí ikú rẹ̀ múlẹ̀ Yahya wọ́n pa òun ni so wọ́n pa bẹ̀bọ́n Zakariya ti kú sí wọ́n pa ni àbò kúkú tọ́lọ́wọ́n ba àlùsọ nílé wọn tọ́lọ́wọ́n dẹ̀ fìyà jẹ àwọn tí wọ́n pa Yahya látara àwọn Bani Israel so látara bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ ká mọ̀ ìpè àwọn ẹni yìí ìyí táwọn èèyàn fi kórìíra àwọn náà ni pé ọlọ́run nìkan náà bẹ̀rù wọn ò bẹ̀rù kí o wọn ò bẹ̀rù èèyàn sọlọ́kà abẹ́ káwọn náà bẹ̀rù ọlọ́run ká má bẹ̀rù èèyàn ká má bẹ̀rù kankan ju ọlọ́run lọ ẹ pé o bẹ̀rù ayé lẹ́ẹ̀mẹ́ta kó tó bẹ̀rù kí ni o gbélé ìgbóló nǹkan tí ò dáa ni tẹ́ pé àwọn èèyàn ti ní ìròrí pẹ́ ìròrí bẹ́ẹ̀ ọlọ́run nìkan ni kéèyàn máa gbé síwájú náà ni kéèyàn máa bẹ̀rù kéèyàn máa fi ìbẹ̀rù ẹnìkankan kún ìbẹ̀rù wà ló jẹ́ áádà tí ò lè mọ́ sí èèyàn èèyàn rédíò èèyàn bẹ̀rù kò ní lọ́dún burú ẹ̀ bí wọ́n bá yọ dàrọ́ kan bá fẹ́ pààyàn èèyàn bẹ̀rù ìbẹ̀rù ada ni islam kọ wé léyìn ìbẹ̀rù ádà bẹ̀tì ìbẹ̀rù ẹ̀ wọn kó lọ́dọ̀ ọlọ́run so ìbẹ̀rù ada islam kọ́ ká bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run mọ́ṣẹ́ àṣewálẹ̀ tí ó bẹ̀rù rẹ̀ mọ́ṣẹ́wálẹ̀ ni tí ó máa yàpọ̀ ọlọ́run ọba so ìta agbá kọ́lọ́n jẹ́ kó ṣe wá láǹfààní kọ́lọ́n jẹ́ kó wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa subhanaka allahumma ant astaghfiruka wa atubu ilayk.